ajá balẹ̀ ajá balẹ̀. àdúpẹ́ àdúpẹ́ o àdúpẹ́. ọlọ́run ní jẹ́ àdúpẹ́ túláàsì wà ní lemọ́lemọ́ àdúpẹ́ mẹ́ta. sóhùn mi le ni. kò lè torí bí àdúpẹ́ bá ti tutù pọ̀jù gan wàhálà mẹ́bẹ̀. gbàdúpẹ́ bá le kankankan àyàn ọmọ ẹgbọ́n tí ò sí kankan àdúpẹ́ o alihamudulilayi ẹ̀hẹ́n àdúpẹ́ o jésù ṣe o ẹ̀hẹ́n àdúpẹ́ lẹ́yìn ká. kí ló dé tó ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. ok jẹ́ ìmọ̀dí ọpẹ́ rẹ̀ kí lọ́kàn pẹ̀lú ìdí mi. ah, ìdí rẹ kọ ìdí ọpẹ rẹ. ẹ ah, fi ilẹ̀ èmi ọmọ ọlọ́pẹ́ fèmi àtẹ́ńtọ́ lọ́pẹ́ ńlẹ̀ ọlọ́run lọ lọ́pẹ́ èmi bí eh, ọpẹ́ fún ni. èmi tọpẹ́ tọ́ sí mo mara mi èmi mara mi <laughs> bẹ́ẹ̀ni òwì síta ọlọ́run ti mọ̀ pé mo dúpẹ́ ọjọ́ kejì oṣù kejì mo dúpẹ́ àbòsí mo dúpẹ́ ẹ̀tẹ̀ èmi ò eh, dúpẹ́ àbòsí. nígbà àkáǹtì ẹ ti dún èwo ló ní mọ̀ mọ̀ kọ́ mọ̀ dúpẹ́ náà ni. Sure, wa okay. seriously okay. Ah. amòkúrọ́ mọ́ ni. ó dún bí ó dún wetin how nbí mo ti sọ fún ẹ láti ọdún kọjá pé kí n tó lè máa rí i pé yóò tó o ti kájọ àkọọ́lẹ̀ àkójọ nígbà bá ní ẹ mọ̀ mú nọ́mbà one a ti mú nọ́mbà one o ti mú láti di december. mo tiẹ̀ wá mo tiẹ̀ wá wá àwọn tí ó pè mí sáàjọba yìí kí n ká kọ̀ọ̀kọ́ kí n họ. Ah, ojú alákọ̀ọ́kọ́ mọ́ rí i èmi ọ̀họ́ ni nígbà tí ọbẹ̀ di bí àárín ọdún ọbẹ̀ dá sí ìdajì ojú ló ti tóóró tó <laughs> tó ti jẹun ọmọ nù oyún. ẹ fura sí bẹ́ẹ̀ bá ti fẹ́ bẹ̀rẹ̀ àjọ eh. ẹ bá ti ń kọ́kọ́ béèrè fún ẹ dákun ẹ ń bá mú nọ́mbà one kó bùn mí o ẹ dákun ẹ eh. bá mú tí ń wá tí ò tiẹ̀ wá nọ́mbà two nọ́mbà eh, three. ẹ mọ̀ ẹ mọ̀ ilé káàkiri <laughs> nígbà tí ọbẹ̀ nínú oṣù kẹtọ́dún ẹ mọ̀ ilé káàkiri pé mr man àmọ́ ní tó dùn jù ní pé kọjá pé direct from ah. source wọn ó ti ah, fà á yọ. ẹyẹ ẹdá èyí eh, ń dá. ìbájọ́ ta pé eh, ẹ ẹran mọ wá bá wa. mo gbọ́ mo gbọ́ mo gbọ́ àwọn aláṣàjọ àjọ ẹ ló coordinator nù ẹ ló eh, mọ́mí mọ́mí Johnson ń bò lẹ̀ wá nígbà tí mọ́mí jọ́jọ́ bá sọ̀rọ̀ ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé fóònù mi ti bàjẹ́ láti ìjẹta. ẹ jẹ́ sẹ́ẹ̀rì mọ́ wa mi mo ti ń rìpíà ń fò ẹ ń pè yín bí a bá ti bá rìpíà tán ń pè yín padà fóònù yóò da yìí gbọ́ yín dáadáa. ọlọ́mọdé aṣàjọwọ̀ <laughs> eh, ọlọ́mọdé kẹrọ mérò. àwọn èèyàn míì àti tó máa dá sàkán nípa àjọ. ẹni àjọ ò bá tó ojú ẹ̀ darúri ní nǹkan <laughs> àjọ àkógbẹ̀yàn. <laughs> ó wọ́n ní ẹni wọ́n ní ẹni ojú ọ̀bà rí jẹ́gbẹ̀ ní kájọ àkókò yìí nígbà ẹ̀dá kẹjẹ a sì retí àretí. àretí Mr Salami ni o Mr Adébáyọ̀ ni. ó tiẹ̀ wá lọ sìnkú àwọn àna ẹ̀ bọ́ máa lé weekend ó máa ti. adé weekend so wọ́n láwọn máa ọ̀fẹ́ líle wọ́n láwọn máa kó kinní yẹn rán ọmọ lẹ́yìn tí wà gbọ́rùn òkè ẹ ti dáàdi dáàdi ṣàyẹ̀wò à ẹ wọ́n ti ẹ̀ gbọ́mọ wọn lọ sọ́sibítù ní dájú. dájú sàyẹn náà tó gbọ́mọ lọ sí. Oh. Eh, a sọ pé a sọ pé kọ́mọ rí bá wọn. ẹja ma wo se fúnra wa o ẹja wo se fúnra wa o ẹja àgbẹ̀ ọ̀làdé ẹ má musa jọ ẹ má musa ah. jọ àwọn tó ń sọ pé oh, bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ láàárọ̀ báyìí pé hmm. ẹ káàárọ̀ ẹ lọ sílẹ̀kùn òní hmm. bọ́yá ilẹ̀ ti ṣú. <laughs> èèyàn ìfò onírọ́ sájọ <laughs> ah. ẹni tí ọ̀la dẹ̀hùn èèyàn fi sájọ ah. ẹ̀ ń bá ti láìkì nǹkan máa gbà àwìn máa gbà àwìn kí tí máa kọjá àyè ẹ̀ hmm. èèyàn ìgbàrú wọn sájọ ẹ máa jẹ gbèsè púpọ̀ jù tí máa kọjá àyè ara rẹ̀ ẹ máa fi rú wọn sájọ torí yóò tún sáré wá báyìí ní ẹ̀dá ẹ̀jọ̀ ìbọ̀dá bá sì ti kú tí fẹ́ kó ẹ bá sọ fún wọn bá ń dájọ́ wọn méjì nígbà ń gba tèmi ń fún ọ èyí ti jẹ́ kí lọ́kàn pẹ̀lú ọgbọ́dọ̀ tó dẹ̀sí kó tiẹ̀. ìkan lọ wà nú ayé ni na only you wà kákọ. bí ọba ṣe ṣe mọ̀ ṣe ah, ah, ah. dédé ni wọ́n fagídí sínú ẹ̀ rè. ọ̀rọ̀ tiwa dàbí awẹ́wà o ẹ pẹ̀lẹ́ oh, ẹ̀yin èèyàn wa. n bá ń ṣẹlẹ̀ inside life. yóò ti lọ affect àwọn kan báyìí bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ torí àjọ kan ó tó dá lónìí ìkan ó tó kó lónìí eh, eh so eh, eh, eh, àwọn kan wá tún kúndùn kínní ní ìgboro ni mm-hmm. wọ́n fẹ́ràn wọn máa kó àwọn èèyàn jọ fún àjọ mọ̀ kó àwọn èèyàn jọ mọ̀ kó àwọn èèyàn jọ nítorí àǹfààní tiẹ̀ kọ́wọ́ rẹ̀ sáà ti máa bọ owó olówó hmm. kọ́sà eré owó níbẹ̀ nu lágbó kànú. Ah, irú wọn ni màá ṣàdúrà tó owó olówó àti tara ẹni ọlọ́run fi kan wọ́n yàn. yóò ti wá fowó olówó yí nǹkan kan kọfẹ́ wà cashless anytime. ìyá àdìyà ẹni owó nǹkan lọ́la mọ̀mọ̀ yóò ti mọ̀ pé lẹ́nu ẹ mọ̀mọ̀ lọ́la hmm. ṣùgbọ́n yóò sàràjọ ńgbà tí ó bẹ di ọ̀túnla ọ̀túnla yóò sì sàràjọ. pátápátá bí yọ yọ eh, sàràjù dáadáa. ẹ̀rí eh, eh, ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà o. kò sí wàhálà o sẹ́yìn kẹ́mi èmi mo sáà ń darí ẹ̀ mo sì mọ́ mo ṣe ń ṣe tí o ṣe bàjẹ́ o ti fowó olówó o ti fi yí nǹkan. o ti fi yí nǹkan mi na only you wà kakọ. o ní. na only you. wo ẹyin èèyàn wa ah. ẹyin èyí abọ́ládé tì bọ́ ilá òun èmi ọ̀bá dá sí gbogbo ibi ọba gbà kàn yín ẹ mọ ó ní kẹ mọ mójútó. ẹ foríjì àní <laughs> ewé oríjì ló ní kẹ foríjì wájà rẹ bẹ́ẹ̀ ni. amen mm-hmm. amen amen kíní rìfánárì ọkà lánàá. akantọjọ nnpc sọ owó tàbúà ó láàka. etí n bá ṣe àjọṣe lórí àjábalẹ̀ ni o. ẹ ní pé. ẹ sọ pé <laughs> ìtayà bá tẹnìkan bá ti kà àjọ kà ni o. a ka rìfánárì lánàá ó tún wá jáde lónìí. nnpc níye táwọn mọ lórí láti fi tún rìfánárì sí. lónìí o pè é ná. bí bí bí mọ̀ ni ó ní two hundred kìnnìkan billion ni wọ́n fi tún refinery ṣe hmm. àwọn alágbàtà epo. ni wọ́n fi tún ṣe kọ́ làwọn lò ní ọdún twenty twenty one láti pé wọ́n ti lò wọ́n ti lò ni o. ti tún bẹ̀ ṣe ó ti à ń ṣiṣẹ́. àti ah, mọ̀. ok yọ ọlọ́run ojú òṣìṣẹ́ hmm. àwọn marketers tí wọ́n jẹ́ alágbàtà epo ẹgbẹ́ òṣìṣẹ́ labour wọ́n ti apanupọ̀ wọ́n ti ń nà káàkiri lọ sí ìjọba àpapọ̀ pé ìjọba àpapọ̀ tá a bá gbọ́ pé bá a bá gbọ́ pé àtúnṣe àwọn refineries wa ẹ fẹ́ dá dúró de ẹni tí ó gbapò lọ́wọ́ Buhari bá a bá gbọ́ pé ẹ̀ ń dá dúró de ẹni tí ó gbapò lọ́wọ́ Buhari àjọ mú nǹkan lẹ̀ ọlọ́run ìròyìn yẹn ń bẹ níta gbangba punch gàdàgbà gàdàgbà òrè gàdàgbà <laughs> gàdàgbà ní ọkọ. marketers ni ọkọ àti labour. bẹ́ẹ̀ni mm, all right ìròyìn kan náà ló tún mú ìkìlọ̀ dání ní iwájú ìta gbangba ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ tòní Baba Edwin Clark ó sọ̀rọ̀ pé òye làgbà wò òye náà mo sì fi sọ̀rọ̀ jáde báyìí hmm. ẹ sọ fún Àtìkù Sàràkí tambo wa hmm. ìkẹ́kẹ́nu wọn gbọ́dọ̀ pẹ́ gbé àpótí ìbò hmm. torí pé kẹ́ẹ̀nẹ̀ kẹ́ẹ̀nẹ̀ ọ̀nà fún tí nìkan ní ọgbà àárọ̀ yọ ni gúúsù orílẹ̀-èdè Nàìjíríà làárẹ̀ gbọ́dọ̀ ti wá gbogbo kùkù kẹ̀kẹ́ tẹ́ ń ṣeun lórí asán ni o bàbá Edwin Clark ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o ò ìròyìn náà ó dún dénú ìwé ìròyìn Vanguard fún tòórọ yìí. ẹ má sọ pé ẹgbàá kò tí o. ẹ má sọ pé o. ẹ má sọ pé o. pé ẹnu yín nìkan kọ́ ni wọ́n ń gbà dọ̀yọ́ mhm. bàbá ni ẹ jẹ tísàn ẹ jẹ tísàn àbí sàn yín o. kàn jẹ tísàn àbí sàn. ẹ jẹ tísàn àbí sàn yín lórí pé ẹ fẹ́ di ààrẹ látàpá òkè ọ̀yà <laughs> ẹgbẹ́ ẹ̀ náà láti á ìròyìn bàbá ìlú melu lùlù ọ̀rọ̀ sí a ní etí gbọ́ ó pé láàrin oṣù mẹ́sàn-án péré Nàìjíríà pàdánù bílíọ̀nù mẹ́rin dọ́là káì bílíọ̀nù mẹ́rin dọ́là yéè owó hmm. epo hmm. abatẹ four billion dollars ni àwọn jàǹkóríkó lè ajépo gbọ́n jépo gbé ni wọ́n gbé máa la láàrin oṣù mẹ́sàn-án ní nàìjíríà. Ah! ìròyìn yẹn pé nàìjíríà hmm. ẹni gbọ́nbẹ ni a gbọ́n ẹni ọgbọ́n ni àmọ́ra wọn ebà <laughs> kẹ́ńkẹ́kẹ́. orin odò láyé ààrẹ bọ́lá rántí ẹ̀ ní ìpínlẹ̀ èkó à ń bọ̀dé ọ́pàpà fọ́ọ̀n láti ìjọ yìí o à ń bọ̀dé ti sọ̀rọ̀ kí ló sọ níbẹ̀ nù wérò yìí ti Nigerian Tribune ẹ̀ pé kí ló ń dówí mẹ́bẹ́ ṣé mímí lèmi náà ń sọ bẹ́ẹ̀ ọ̀sà sọ̀rọ̀ a sọ hmm. fún yín nígbà tí a bá ṣe tán hmm. lójú ìwé ìròyìn Nigerian Tribune lọ́wà ṣe rí òtútù jìnnìjìnnì pé ah ah ah èwo ní í ṣẹlẹ̀ níbìkan yìí òtútù rẹ̀ tó ti ń fẹ́ lù ọ́ ní Guinea Bissau o hmm. wọ́n ṣe bìzàbìzà báyìí ní Benin hmm. wípé òtútù pé wọ́n fẹ́ tún dìtẹ̀ gbàjọba ó ti ń dààbò wọn ní Guinea Bissau torí pé nínú ilé ìjọba wọ́n ń gbọ́ ẹ̀rọ kẹ̀kẹ́ bọ́ńbẹ́ kàkà kàkà kàkà. Hmm ibi ayé kọjú sí àwa ò ní kẹ̀yìn sí i ọ̀dà yín pé ìrọ́kẹ̀kẹ̀ ìfìbọnjàjọba gba àwọn alàgàtà ní áfíríkà ó tún ti ojú ẹ̀ tún ti ń rọ̀ ojú ẹ̀ tún ti ó sún dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó sì ti ń rọ̀ sáwọn ibì kan ó sì ti ń rọ̀ sáwọn ibì kan hmm. bẹ́ẹ̀ làwọn kọ́ńtínẹ̀ǹtì àgbáyé kan ò dẹ̀ ṣe yẹn mọ́ hmm. wọ́n ti gbàgbé gbogbo yẹn wọn hmm. ò ṣe yẹn mọ́ ọlọ́run yà wá yèso àmì o. ìta gbangba ìwé ìròyìn the punch ni a tún ti rí ìròyìn ojàre third mainland bridge tí ẹ ti pariwo látijọ́ yìí ìsanwó-olú ti ní láìpẹ́ yìí afárá eléyìí táwọn ọkọ̀ ń gbà tí wọ́n dàbọ̀ àwọn òkun lẹ́kọ̀ọ́hún ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ fourth mainland bridge wọ́n ní yọ bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ ọ bẹ̀rẹ̀ ní sáà kejì ọdún 2022 yìí second quarter 2022 Sanwó-Olú lọ sọ Vanguard lọkọ. Ifá tún ti sọ̀rọ̀ lójú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí Ifá olókun àgbọ̀nrìngún Ifá ti sọ̀rọ̀ ó sọ pé iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ọpọ́ olùmúlọ́tún olùkàrà ló sì àárín ọpọ́n ìtọ̀run wàá lògiri ta mm-hmm. eh, kí ni èwo ni wọ́n mm-hmm. èkó <laughs> inú kọ́ ọmọ ṣe. ṣé bébí sì ń kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ni ṣé màá kó sí ọ lẹ́nu ni bàbá awo. ọkẹ́ ọmọ awo yá máa gbọ́n tí Ifá sọ hmm. Ifá ti sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ pé Ifá kankan kì í gba apá kì í gbẹsẹ̀ ọmọnìyàn kankan hmm. láti ṣáájò hmm. gbogbo àwọn èèyàn tó bá fẹ́ ṣètùtù ọ̀la kì í ṣe babaláwo ní í ṣe fún wọn o ẹ wá wọn sókè lọ́hùn-ún àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni ló fèsì bẹ́ẹ̀ inú ìwé ìròyìn Nigerian Tribune ló sọ bẹ́ẹ̀. kábíyèsí olódò àwa náà wí bẹ́ẹ̀. ifá ò ní ẹ mówó wá kò ní ẹ kò ifá ò ní ẹ mú apá ẹni ẹlẹ́ni wá. kò béèrè orí kò béèrè orí kò béèrè ọrùn kò béèrè mẹ́nu mọ́ o. Ah, èké ló dáyé la sáadàpò mu bẹ́ẹ̀ni. Hmm. ẹ jẹ́ a lọ sójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn Vanguard fún tòní bákan náà lórí ìyanṣẹ́lódì tí ASUU tún ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ ìjọba Buhari ní ah, ah, ASUU ẹ mọ̀ pé àrùn tí ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ní í ṣe ni hmm. ó yẹ kẹ́ ẹ wẹnu lẹ̀ wẹnu ọkọ ẹ mójú o ó yẹ kẹ́ ẹ mójú o ẹ mọ bí nǹkan ṣe ń lọ ìjọba Buhari lọ sọ bẹ́ẹ̀ fún ASUU ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní apá òkè ọya Northern Can àwọn náà ti sọ̀rọ̀ pé twenty twenty three ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n tá a tún fẹ́ dìbò etí àwọn kan wá parọ́ mọ́ Can ní apá òkè ọya pa àwọn ti buọ́ lu Yàyà Bello fún ipò ààrẹ rárá o irọ́ ni àwọn ò endorse yàyà fún nǹkan kan lórí nǹkan kan o ìròyìn yẹn ni pé okay okay okay. ọ̀dà nínú ìwé ìròyìn ti Nigerian Tribune àwọn ìròyìn kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé ìròyìn ajániláyà ni àwọn kànáńkórí àgbébọn wọn ni wọ́n sọ báyìí wípé ní ìlú Kaduna nìkan ó dé mọ́ńbé ní bíi ẹgbẹ̀fà àwọn èèyàn léyìí tí wọ́n ti gbẹ̀mí wọn ní fọ̀nàfọ̀sù ní Kaduna bákan náà ní ìpínlẹ̀ ti Borno wọ́n ti kéde síta níbẹ̀ látẹnu gómìnà wọn wípé yóò ju èèyàn bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan lọ one hundred thousand àwọn èèyàn tí wọ́n sọ pé mèsìmèsì ni wọn ò rí wọn hmm. wọn ò sì mẹ́ni ó gbé wọn sá lọ. Hmm. àwọn agbébọn wọ́n lọ sínú oko bàbá kan bẹ̀ wọ́n gbé bàbá olóko àtàwọn mẹ́sàn-án tí wọ́n ń ṣiṣẹ́ fún nínú oko wọ́n ti gbé wọn sá lọ ní ìlú Ondo àwa mọbi tí wọ́n wà títí dàkókò yìí. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kìtì náà bẹ́ẹ̀ ni wọ́n ní ariwo ìjínigbé pamọ́ gbọmọgbọmọ ìjínigbé pamọ́ yìí ó tún ti fọná ojú o lẹ́kìtì àwọn géńdé agbébọn gbé alága kanṣu tẹ́lẹ̀ kan níbẹ̀ àtàwọn mẹ́rin míì ẹnikẹ́ni ò tí ì mọ bí wọ́n torí wọn bọ̀ ọba ìdùmarè dákun ṣọwà ń bẹ̀. ọ̀rọ̀ oyè tí olúbàdàn tilẹ̀ ìbàdàn ilé ẹjọ́ ó ti fọ gbogbo ẹ̀ mọ́ yánkẹ́ báyìí o wípé. Oh ọ̀rọ̀ àwọn àgbà oyè tí wọ́n lọ rèé dé ládéhùn wọ́n ti rọ èèyàn sí ẹ̀gbẹ́ kan báyìí ọ̀nà tí wàá là báyìí o láti jẹ olùbàdàn tuntun nílẹ̀ ìbàdàn. àdọ́gba gbogbo òwe ìròyìn ló sì kọ́ jáde. tọ́ ẹ jẹ́ àtàjà ajá àbálẹ̀ yín ajá àbálẹ̀ wa ajá àbálẹ̀ àgbáyé lórí ìkànnì àgbáyé fresh one oh five point nine bá a bá padà dé àwa àti yín ni. ajá àbálẹ̀. elder student of Ibadan Christ Apostolic Grammar School. Hooray! It's happening again. Ibadan Christ Apostolic Grammar School, Clock 62. In preparation for the 62nd Founders Anniversary celebration of our dear school, Ibadan Christ Apostolic Grammar School at Peri Oniyere, which will start on Tuesday, February 1st to Sunday, February 6, 2022, we have lined up the following programs to make the celebration more colorful and memorable. Day 1, Career Talk and Counseling on Tuesday, February 1st at 10 a.m. Day 2, Science Exhibition at 10 a.m. While Novelty March comes up same day, Friday, February 4 by 3 p.m. Day 3, Anniversary Lecture and Award of Honors to distinguished used old boys on Saturday, 5th February, time 10 a.m. Finally, Sunday, February 6th, Thanksgiving service at CAC Olugbode by 10 a.m. prompt. Come, let's celebrate 62nd anniversary of our dear school, Ibadan Christ Apostolic Grammar School. Announcer, Anniversary Planning Committee lọ́nà mobile vigil sango twenty twenty two bẹ́ẹ̀ ni ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp tún bọ̀ wá sí the apostolic church nigeria sango area headquarters lẹ́yìn ọjà sango sango ìbàdàn tún máa wáyé ní friday four oṣù kejì february ọdún twenty twenty two yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kótó di pé ìṣọ́ òru máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator pastor ca adeleye sango area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday february four oṣù kejì ọdún twenty twenty two yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ jésù. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúnra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa rẹ̀ Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùn rere tó ń bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run tá ń kéde ìpakòdà aya wa màmá wa màmá màmá wa olùfẹ́ ọ̀wọ́n Victoria Adéyọ̀ọ́lá Akínọ̀sùn JP ẹni tó fàyè ẹ̀sẹ̀ yìí sílẹ̀ lọ́jọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one lẹ́ni ọdún márùndínlọ́gọ́rin seventy five bí ètò òsìnkú ó ti lọ nìyí o lọ́jọ́ kejì oṣù kejì ọdún twenty twenty two lẹ́tọ̀ àkànṣe orin service of songs ní All Saints Chapel CAC General Secretariat Ìbàdàn ní déédéé aago mẹ́ta ọ̀sán tó bá dọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kejì ìletò sunre onígbàgbọ́ Christian Wave nílé Akin Ọ̀ṣun tó wà ní c fourteen ìfẹ́ olú street off Igem airport area ńbàdàn láago mẹ́ta ọ̀sán tó bá dọjú ẹtì Friday àkànṣe tí ó wáyé nílé Akin Ọ̀ṣun tó wà lágbègbè airport ńbàdàn láago mẹ́sàn-án àárọ̀ tí ìsìnjáde òkú ó sì wáyé láago mọ́kànlá àárọ̀ ní CAC General Secretariat ìlú Ìbàdàn níbẹ̀ náà lètò ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀mú ó ti gbìnà yá látàgò kan ọ̀sán sókè gbogbo wa lágbẹ̀yìn arúgbó wa o àmín olùkéde àwọn ọmọ fún gbogbo ẹbí. iṣẹ́ ńlá ni ìyá ń ṣe nígbà ayé ọmọ ìdí nìyí tí àpéjọpọ̀ ìyá Mother Summit Ìbàdàn 2022 ṣe ń pè ọ́ láti wá gbẹ̀rẹ̀ síbi gíga nígbà ayé fún ọmọ rẹ ní àtẹ̀gùn láti dé ibi gíga darapọ̀ mọ́ Fúnkẹ́ Felix Adéjùmọ̀ láti gba orí ọ̀fẹ́ ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2022 aago mẹ́wàá òwúrọ̀ gbọ̀ngàn ní International Conference Center UI nìbàdàn àkórí ni irúgbìn mi jẹ́ òǹtẹ̀ fún orí ọ̀fẹ́ fún àlàyé síwájú kàn sí www.funkefelisadejum ajimo.org pè sí 0809 827 5777 tàbí 0806 469 7491 ìpàdé àwọn ìyá Ìbàdàn 2022 tí Fúnkẹ́ Felix Adéjùmọ̀ Foundation gbé kalẹ̀ ò gbọ́dọ̀ gbẹ́yìn. orí òkè ìtẹ̀síwájú lórúkọ rẹ̀ ń jẹ́ o. níbi tí ìgbẹ́ wòlíì sunday sọládọ́yè lábẹ́sẹ̀ ìrọsẹ̀ the end time power of resurrection ministry ti ń jẹ́rìí májẹ̀mú ìpè rẹ̀ àṣẹ agbára májẹ̀mú ìtẹ̀síwájú àti ìgbẹ́dìde ní ṣiṣẹ́ bí mọ̀nà wá. sọkùnrin tóbìnrin ló lè gorí òkè ìgbàdúrà. pàṣẹ tòru látọjú ajé monday sí sunday. àyè sísílẹ̀ láti gorí òkè ìtẹ̀síwájú gbàdúrà. àyè ilé gbé ń bẹ̀. bẹ́ẹ̀ làbọ̀ tẹ́ra tẹ̀mí ń bẹ sí àdúrà májẹ̀mú ìtẹ̀síwájú ní gbogbo ọjọ́ friday lọ́sọ̀ọ̀sẹ̀ látàgọ́ bẹ́sẹ̀ òwúrọ̀ sago kan sàn. kò yẹ kó mísì ti friday ọ̀sẹ̀ yìí o. bàbá wòlíì sunday sọlá ló yẹ bàbá ẹ̀ńtà ní bàbá orí òkè. láti bí kíbi wá ọ̀nà dé ojú ọjà amúlòkọ nílùú ìbàdàn. wọ́n mọ́tò tà tàbí gbé ọ̀kadà tó lọ sí gbẹ̀dùn ní àkàrà bọ́lẹ̀ ní yàrá kíkẹ́mi láti bẹ̀ gbé ọ̀kadà tó lọ sí orí òkè tẹ̀síwájú wà láyé sí zero nine zero fifty two eighty seven forty nine twenty six tàbí zero eight zero thirty forty five twenty three zero nine. ó ti gbàdúrà títí síbẹ̀ kò tí ì sí ẹ̀rí àdúrà orí òkè tẹ̀síwájú ni ó ti wá máa gbàdúrà ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí ìsìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pc fcu.edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà ìwọ sátidé àjọ solution providers multi-concept resources limited pẹ̀lú àjọṣepọ̀ àjọ elétò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ oisia àti nípínlẹ̀ ọ̀ṣun oyis ló ń kí gbogbo òṣìṣẹ́ ìjọba fún àmójúbà ètò ìlera yóò di òní digital health níbi tẹ́ ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ nílò láti délé ìwòsàn kẹ́ ẹ tó gbà tọ́jú àǹfààní láti wá gbé èyíkéyìí oògùn tẹ́ ẹ nílò fún ìlera yín wá bá yín nílé tàbí lọ́fíìsì sísílẹ̀ o ọ̀fẹ́ sì ni ètò yìí kẹ́kọ̀ọ́ fòókọ́lẹ̀ nítakùn àgbáyé ti àjọ oisia tàbí oyis tàbí léyìíkéyìí ọ́fíìsì w wọn ẹ tún kó àmójúbà ìbàdàn and òṣogbo surgical mission season two níbi tẹ́tí láǹfààní fún ìtọ́jú àti èyíkéyìí iṣẹ́ abẹ ní ṣíṣe pẹ̀lú owó chíkíní bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì di ọjọ́ kẹfà oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ nílùú ìbàdàn àti ní òṣogbo lẹ́tọ̀ yóò ti máa wáyé o lásìkò kan náà ètò iṣẹ́ abẹ yìí làwọn ẹlẹ́yinjú àánú ti gbé nígbọ̀wọ́ fún àlàyé ẹ pè zero eight zero five six five six eleven thirty eight zero eight zero fifty six fifty six eleven thirty eight àìsàn òní ṣe wá àmọ́ káwa náà ò mọ̀ dákẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlèṣe dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà k akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn ìbò wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fóńtẹ̀lù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọ́mọbí àtàlẹ́ ìṣedédé ọmọ ọkùnrin lọ́dún olólùfẹ́ lára àwọn tí ó dá ìlànà pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. ìgbà tí wọ́n wọlé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun. power of a new beginning. ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún. ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun. iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí. ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí. àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two. láti pàdé òun lórí òkè òkè àwọn baba ńlá wa tó wà ní ìrọ̀mọ̀ village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láìrí ohun rere kan tọ́ka sí ọlọ́run apọ́sítẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn àjò tọdún yìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with a theme holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán mọ́kànlá aago mẹ́wàá alẹ́ ní lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórin ẹ̀mí ló ń bọ̀ pásítọ̀ ihò e alálàdé chairman orí òkè èkó yìí prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor eso ọládélé president cac worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá jésù retí rẹ o. ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan Ramadan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to Kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijé ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ni plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kó wa o lè máa property link lọ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifteen minute drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá lóní sí ọ̀fọ̀ àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos O oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn balẹ̀ dídènà àìsàn rọrùn ju ṣíṣe ìwòsàn lọ ó náà ní àkíyèsí pẹ̀lú kíkó gìrì mọ́ ètò ìmọ́tótó inú ilé àti àyíká rẹ lẹ́nu lọ́lọ́ ìní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ páìsàn ibà lásà ti rápálá wo àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà tí òṣìṣẹ́ ni tí ò lè kọlù èèyàn lè kó ibà lásà nípa mímu tàbí jíjẹ oúnjẹ tí eku tó ní àìsàn yìí bá ti tọ̀ sí yìí fọwọ́ kàn tàbí ṣe gá sí ká sì sọ́ra fún ẹ̀jẹ̀ ìgá àti ìtọ̀ ẹni tó bá ní àìsàn ibà lásà àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀ máa rí lára àwọn tó bá rí àìsàn yìí ni kó máa rẹni látinú wá kẹ́ kéèyàn má mọ bó ṣe ń ṣe ni orí fífọ́ kíṣàn máa faniṣo àyà ríro ọ̀fun dídùn ikọ́ kéèyàn má lè jẹun èébì àti ìgbẹ́ gbuuru tó bá ti wá gbọ́dọ̀ gẹ̀dígẹ̀tàn nínú ara ikùn ó máa wú èèyàn lè máa pọ̀jẹ̀ lẹ́nu ojú imú pẹ̀lú ojú ara àtàwọn àpẹẹrẹ míì tó ti ṣeé ṣe kó nítọ̀hún ó já wa sílẹ̀ láàrin ọjọ́ mẹ́rìnlá ó lè dènà àìsàn ibà lásà nípasẹ̀ gbígbé ní àyíká tó mọ́ tónítóní láti má fàyè gba èkúté nínú ilé rẹ̀ ṣíṣe oúnjẹ àtàwọn mímu lọ́jọ́ sáàyè tẹ́kù tí ò lè dè tẹ̀ bá wá kẹ́fẹ́ ṣe déédéé kan lágọ̀ọ́ ara yín ẹ kàn sí ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn lónìí àìsàn ò ní ṣe wá kò ní ṣe èèyàn fún wa wò dènà àìsàn ibà lásà. ajá balẹ̀ ajá balẹ̀. aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú kan àsìkò tá a bẹ̀rẹ̀ àlàyé ìdí àwọn ìròyìn tó jáde lójú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa fún tòun àlàyé sì ni bàbá ọ̀rọ̀ ògèrè ológèrè la kà fún ilé ẹ̀kan ẹ̀dọ̀kì rẹ̀ rè é ẹ̀dọ̀kì rè é bẹ́ẹ̀ni ọ̀yá o ẹ jẹ́ ká jọ rìnrìn àjò lọ sójú àwọn ìwé ìròyìn tó jáde ní àárọ̀ tòní ìwé mẹ́rin ni wọ́n fún wa gẹ́gẹ́ bí ìṣe wọn Daily Sun Nigerian Tribune The Vanguard àti Punch gbogbo ohun tí wọ́n sì kọ síbẹ̀ àti ṣí àwọn àkòrí ní fìlà fún yín hmm. àmọ́ àwọn bíi kẹtẹpẹ ìròyìn gangan ẹ láǹfààní láti gbọ́ báyìí nínú ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ ni wọ́n ti mú ìròyìn ti àkọ́kọ́ fún yín o níbi tí bàbá àgbà òṣèlú ni lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìrírí ṣé wọ́n ní ìrírí ilẹ̀ àgbà bàbá Edwin Clark ni ló sọ̀rọ̀ tó sì tọ́ ilẹ̀ lá wípé ká mọ̀ rí o ò ní ẹ bá ní sọ fún Àtíkù Sàràkí Tambuwa tí wọ́n ń ṣe kùkù kẹ̀kẹ́ kùkù kẹ̀kẹ́ wọ́n tún fẹ́ díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n fẹ́ ba sẹ́tìn jẹ́ hmm? Hmm? wọ́n fẹ́ ba sẹ́tìn jẹ́ bọ́ báwo èèyàn sọ báwo pé mú hmm, kíni tẹ́ sọ wọ́n fẹ́ da sẹ́tìn rú wọ́n fẹ́ da sẹ́tìn rú ni o ẹni tí í ṣe àgbà ọ̀jẹ̀ olóṣèlú ni àti eegun ṣoṣo ti parí èké ní apá middle belt lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni bàbá Edwin Clark tó sọ̀rọ̀ jáde o wípé kámọ́rì o ó ní ẹni tó ti wà ní ipò igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà Alhaji Atiku abaka àti gómìnà ti ìpínlẹ̀ Sokoto Aminu tambua pẹ̀lú ẹni tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà eyín Bukola Saraki pé ẹ sọ fún wọn gbogbo okùn kẹ̀kẹ́kẹ́ tí wọ́n ń palẹ̀ mọ́ yìí lórí asán ni o torí kì í ṣe àkókò yìí ni wọ́n gbọ́dọ̀ tún sọ pé àwọn ó díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí ìṣọ̀kan orílẹ̀‐èdè yìí ńlọ́jà ju o tó sì yẹ kí omumuláyà oníkálukú wà bàbá edwin clark ló rán wọn létí wípé ṣèbẹ́yìn náà ni ẹ̀yin ni àmọ́ ipa tẹ́ ẹ kó lọ́dún 2015 tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ jẹ́ kí goodluck jonathan kán ráàyè lọ lẹ́lẹ́ẹ̀kejì èyàn ẹni tó ṣe ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ní orílẹ̀‐èdè yìí ó ní nítorí pé ẹ sọ pé yọba ìlànà kígun kan jẹ kígun mi ò tó jẹ yọba jẹ èyàn zoning principle nínú àtẹ̀jáde kan etí bàbá Edwin Clark tó fi síta fún àwọn oníròyìn ní àná òde yìí bàbá àgbà ọ̀jẹ̀ olóṣèlú yìí ló ṣàlàyé o wípé lẹ́yìn ọdún mẹ́jọ tí ààrẹ wa Muhammadu Buhari tó bá fi kú ò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ kò gbọ́dọ̀ tún lọ sí àríwá orílẹ̀-èdè nàìjíríà mọ́ kẹ́nikẹ́ni kó tún máa ṣe kùkù kẹ̀kẹ́ páàfẹ́ bọ́ sí ipò ààrẹ onílẹ̀yìn ìgbà tí igun àríwá orílẹ̀-èdè yìí wọ́n ti darí orílẹ̀-èdè nàìjíríà fún ọdún márùndínláàádọ́ta nínú ọdún mọ́kànléní ọgọ́ta tí nàìjíríà ti ń jẹ́ nàìjíríà yálà o nípò ti olóṣèlú ni o àbí nípò ìjọba ológun bàbá ń ṣàlàyé pé àwọn ìkan olóṣèlú mẹ́ta tí wọ́n wá láti àríwá orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP tí wọ́n tún ń gbèrò láti díje fún ipò ààrẹ lọ́dún 2023 kí wọ́n gbàgbé yẹn kí wọ́n jẹ́tísìn àbí. jẹ́tísìn. jẹ́tísìn mm. wọ́n ní kẹ́ jẹ jẹ́tísìn. àbísìn. àbísìn yín lórí èyí tí ẹ tún ṣe kòkò kẹ̀kẹ́ fún yìí o mm. nítorí wípé bẹ́ẹ̀ bá fi dánwò wàhálà ilẹ̀ ń kọ ìwé sí o bàbá ṣàlàyé pé àtẹgbẹ́ òṣèlú PDP ni o àti ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà gan àti bí nǹkan ṣe ń lọ lágbo òṣèlú orílẹ̀-èdè nàìjíríà àti mọ̀ wípé gúúsù orílẹ̀-èdè yìí southern nàìjíríà ni ló gbọ́dọ̀ fa ààrẹ míì kalẹ̀ báyìí tá a bá wa lọ sínú ìwé ìtàn <clears throat> gẹ́gẹ́ bí baba Edwin Clark bí wọ́n ṣe kọ́ wọ́n ní àmúwá ìrántí o wípé orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń ṣe ìwọ́jẹ kémi jẹ èyí ò zoning practice láti ìgbà tá a ti bọ̀ sí ipò olómìnira lórílẹ̀‐èdè nàìjíríà yìí tó sì jẹ́ pé ńṣe ni wọ́n ń pín ipò òṣèlú tí ò sì mú wàhálà dání láàrin ara wọn ọ nítorí pé kó tó di pé nàìjíríà di olómìnira ṣe rántí ni ní ọdún 1954 nígbà tí wọ́n sọ wípé kí Tafawa Balewa kó dúró gẹ́gẹ́ bí eh, prime minister Nnamdi Azikiwe kó ń dúró gẹ́gẹ́ bí gómìnà general oníṣẹ́ rí pé eléyìí kò mújà kankan dání oníta bá wa sọ pé ká mọ̀ lo ìlànà kíwọ́ jẹ kémi ó tó jẹ tẹ́mi bá jẹ tán kíwọ náà ó tún jẹ zonin lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ ẹ sì mọ̀ wípé ilé gangan ní oògùn tó lè dóòlà kí nàìjíríà ọmọ bá pín ní oògùn tá a lè lò tí àlàáfíà àti ìrẹ́pọ̀ yóò fi wà ní orílẹ̀-èdè nàìjíríà yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn èèyàn tí wọ́n ń sọ kùkù kẹ̀kẹ́ yìí ṣe báwọn náà ṣe bí wọ́n rántí ìtàn ó ní ọ̀kan lára àwọn ìdí tí wọ́n fi tako olóyè Anthony Ìnáòró tó dábàá lọ́dún 1953 wípé ẹ̀yin òyìnbó ẹ jẹ́ káwa náà fún wa ní visa káwa náà ká máa dá ìjọba ara wa ṣe ká ní self independence ní orílẹ̀-èdè nàìjíríà ó ní ṣe bí àwọn àríwá àwọn náà ni wọ́n tako ẹ̀ná òró nínú ilé ìgbìmọ̀ asòfin gbà náà wípé ah ẹ má dán yẹn wo wọn nítorí kíṣì ni wọn mọ̀ pé gúúsù orílẹ̀-èdè nàìjíríà wọn ní àwọn èèyàn tó ní ẹ̀kọ́ tí wọ́n sì lóye lásìkò ìgbà náà tí wọ́n sì mọ̀ pé àwọn ọ̀làwọn tó lè kájú ẹ̀ tó lè tẹ́rí sí ìṣàkóso ní igun ti ọ̀dọ̀ àwọn torí pé wọn ò ní ju èèyàn tó lọ sí yunifásitì tó ju mẹ́rin lọ ní àríwá orílẹ̀-èdè nàìjíríà nítorí eléyìí láti fi hàn pé inú àwọn ò sí o kí nàìjíríà di olómìnira tó yẹ pé gúúsù nàìjíríà nìkan ni yóò fẹ́ máa ṣe àkóso ìjọba lé gbogbo nàìjíríà lórí wọn ni wọ́n bínú jáde nínú ilé ìgbìmọ̀ wọ́n walk out ni nínú ilé ìgbìmọ̀ asòfin ní àkókò ìgbà náà wọ́n ní eléyùn ní ntọ́fà tí wọ́n fi lọ rèé ṣe ìjókòó àpérò eyín constitutional conference ní Lancaster House ní London àti ìtọ́wáyé nílùú Ìbàdàn láti jẹ́ kí Nàìjíríà kásáwà ní ọ̀kan ṣoṣo ni èyí ìtọ́jásí náà ni pé a ò fẹ́ kí ẹnikẹ́ni kó ní lọ́kàn pé àwọn nìkan làwọn lẹ́tọ̀ọ́ láti máa darí orílẹ̀-èdè Nàìjíríà káwọn ikú ọ̀fọ̀ ọlẹ́rán kí wọ́n máa wòran nítorí eléyìí o ní baba Edwin Clark tó fi ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kòkò kẹ̀kẹ́ láti àríwá orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ sẹ́ńpẹ́ àsìkò tí ń kọ̀ yìí o tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà kankan kó tó bẹ́lẹ̀ lágbo òṣèlú ìròyìn ọ̀ngùn àwọn ọ̀kà díẹ̀ ká mójú kúrò náà ní yí rẹ ojú ìwé ìròyìn Nigerian Tribune láti mú. bẹ́ẹ̀ra pẹ̀lú bí kòkò kẹ̀kẹ́ ìpalẹ̀mọ́ 2023 tá a dìbò ṣe tún kan ọ̀pọ̀ àwọn olóṣèlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kéde èròǹgbà wọn àti dupò kan àbómi ní tipò ààrẹ wọ́n bi gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike bí ó díje àbí ó díje fúnpò ààrẹ wọ́n ní ṣe lọ pẹ́ ìbéèrè ọ̀pẹ́ ẹlẹ̀ ni ìròyìn ọ̀rẹ́ o bí wọ́n ti kọ́ gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers àná ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ òun náà lọ́kọ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ bóun nífẹ̀ẹ́ sí ìdíje dupò ààrẹ ní orílẹ̀ Nàìjíríà ní 2023 wọ́n ní ntọ́sọ fóníròyìn tó bí léèrè ọ̀rọ̀ ni pé ah ah oòrùn ti ń bẹ lókè yìí tí ó sì taṣọ gbẹ ń gbò wá ni adáṣọ náà táàrí lẹ̀ fi wọ ẹ fi mí lẹ̀ ìgbà yìí ọ̀rọ̀ bá tó sọ làásọ. Wíkẹ́ ni wọ́n pè sórí ètò pàtàkì kan òṣèlú òní lórí ìkànnì television channels eléyìí ti ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní wọ́n bá ní kọ́dá kun kí ó fìdí ẹ̀ múlẹ̀ ṣé ní tí àwọn ń gbọ́ nígboro pé ó dàbẹ̀ pé Wike náà ń dà fún tòló àti lọ́wọ́ nú ìdíje dupò ààrẹ kó fìdí ẹ̀ múlẹ̀ ó tọ́ àbí rọ́ wọ́n ní gómìnà ọ̀hún ló ní ẹ̀dùn èmi ò lè sọ fún yín pé òótọ́ ni èmi ò sì lè sọ fún yín pé irọ́ ni ẹ ti ẹ̀dùn èròǹgbà mi lágbo òṣèlú ṣé ó ní àkókò kan pàtó tí èèyàn gbọ́dọ̀ kéde ìgbà tí èèyàn fẹ́ díje fún ipò kan ni àbí ó nígbà tí máa pẹ́ títí máa pẹ́ títí máa jù tí èèyàn fi gbọ́dọ̀ tètè kéde e, èròǹgbà rẹ̀ ẹ wá o ẹyin ẹ má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ mi pẹ́ẹ́dẹ́ o ẹ jẹ́ kó rọra wà bẹ́ẹ̀ ó bá bi oníròyìn atọ́kùn ètò ṣé ọ̀rọ̀ mi wà tí a lè mú sọ atọ́kùn ètò ni a ní tí à ń bi yín ni pé àwọn èèyàn ti ń yọ bọ́ńbọ́ síta àwọn olóṣèlú ẹgbẹ́ yín wọ́n ti ń fi èròǹgbà wọn hàn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ káwọn ọmọ kò táwọn fẹ́ jà fún pàápàá àwọn èèyàn tó fẹ́ dupò ààrẹ a sì ń hùn kankan gbọ́n pa àtìyín àníkẹ́yìn náà ó bọ́ sí gbangba báyìí kí ẹ̀sọ̀ fàyè you go run or you no run wọ́n ní iye sọ wíkẹ́ lónìí à ẹ wá gbà mí kí ló dé gangan náà ẹ̀dùn náà atọ́kùn ibi atọ́kùn léèrè padà nù atọ́kùn ṣé bí n bá tiẹ̀ wá dupò ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ṣé wọ́n sọ pé dídán nínú ayé wájú channels exhibition níbí ni mo gbọ́dọ̀ ti kéde ẹ̀ fún sọ́dọ̀ rẹ̀ ń bì ní kí n ti mọ̀ kéde rẹ̀ ni kémi ọmọ kọ́kọ́ lọ bá àwọn èèyàn mi kájọ forí korí kí wọ́n jọ mọ bó ṣe fẹ́ lọ èmi ẹ̀dá nǹkan ṣe nínú ayé lágbo òṣèlú èmi máa ń ní ìlànà eléyìí tí ó yàtọ̀ sí gbogbo ará yòókù nu olóṣèlú èmi máa pe àwọn èèyàn mi lápàtún lápàsí gbogbo àwọn àwòrán ṣàṣà igun ọ̀dọ́ mi tọ́mọ̀ dáadáa nípa ètò òṣèlú lájọ máa kọ́ mọ lùbọ́ fi kùnlùkùn forí korí kó tó di pé mo sọ pé mo fẹ́ ṣe nǹkan kan àbí mi ò ní ṣe ẹ wo ẹjẹ́ àfihàn sílẹ̀ o ọ̀rọ̀ pé ṣé yóò rọ̀ọ̀nù àbí kò ní rọ̀ọ̀nù bá a bá dórí afárá á fò ó sídà kejì ẹ já mi lórí ẹ atọ́kùn ni ok ok kò sí wàhálà nígbà mm. tí Nyesom Wike tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ẹ wo lórí ipá àdùpọ̀ ààrẹ àbá àdùpọ̀ ààrẹ àbíbi tí wọ́n gbé pò ń sí àbí ibi tí wọn ò gbé sí ní twenty twenty three mo faramọ́ gbogbo ohun táwọn gómìnà apá gúúsù nàìjíríà tí wọ́n ń sọ pé gúúsù ní kí ipò ààrẹ kó padà sí gúúsù south nàìjíríà ní kí ipò ààrẹ ó padà sí ibi tẹ́mi náà faramọ́ ibi mo tò sí níbi táwọn gómìnà gúúsù nàìjíríà tí wọ́n tò sí ó ní yẹ̀sí mọ́ ń ṣe lẹ̀rú ń ba ààrẹ muhammadu buhari wọn àwọn èèyàn sì ń wà kánná mọ́ lọ́rùn pàápàá nú ẹgbẹ́ apc pé kó má buọ́lu àbá Eh, tá a fẹ́ fi ṣàtúnṣe sí ìlànà tá a fi ń dìbò electoral act amendment bill rẹ̀ eléyìí tí wọ́n gbé kí n eh, àwọn èèyàn ń fún gun mọ́ ẹ lọ́rùn pé kọ́ mọ́ buwọ́lu o torí bó bá fi buwọ́lu wọ́n ti mọ̀ wípé gbangba làṣà ta lọ́rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí àwọn tó fẹ́ jíbò gbébò wọn ò ní ráàyè ṣe bẹ́ẹ̀ mọ́ ìròyìn yẹn ló sọ pé ókè náà ókè o ojú ìwé kejìlá ìwé ìròyìn punch fún tòní ni wọn kọ sí o. bákan náà lágbo tí òṣèlú ọ̀rọ̀ lórí ọdún 2023 oríṣiríṣi ìròyìn iná ní ń jáde níbẹ̀ àwọn kan tọ́jú olóṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà ṣàǹkó ṣàǹkó iná ni wọ́n ti ń kìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú alábùradà PDP wípé kí wọ́n mọ̀mọ̀ da nǹkan rú lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé ọ̀rọ̀ òṣèlú ti ń tò ó sì ń lọ lẹ́sẹẹsẹ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà bí wọ́n ṣe ń fẹ́ o. E, ọ̀kan nínú àwọn èèyàn tí ń ṣe kòkò kẹ̀kẹ́ láti díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni ó ń sọ̀rọ̀ báyìí pé kí ẹgbẹ́ òṣèlú àwọn èèyàn ẹgbẹ́ PDP pé kí wọ́n mọ̀ dá ọ̀rọ̀ pé à ń gbé agbára kúò ní àríwá orílẹ̀‐èdè nàìjíríà wá sí gúúsù wọ́n mọ̀ dàrú o ọ̀kan nínú wọn ni ọ̀gbẹ́ni Sam Ohamboa tó kìlọ̀ fún ẹgbẹ́ àwọn pé ẹ má jẹ́ kó dorí ẹ̀yìn kó wá lọ rẹ̀ dàrú o wọ́n ní ẹ̀kọ́ yarí lórí Labala ọ̀ ẹ má jẹ́ kí nǹkan kọ dojúrú nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ ní ìlú Àbújá lánàá òde yìí iná ló sọ wípé òun o gẹ́gẹ́ bí ẹnìkan tó náà sì nífẹ̀ẹ́ láti díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní nígbà táwọn gbọ́ pé wọ́n ní agbára ń sọ̀kalẹ̀ bọ̀ wá sí gúúsù ló jẹ́ káwọn náà jáde àmọ́ tó bá jẹ́ pé inú ẹgbẹ́ táwọn nífẹ̀ẹ́ sí láti díje ni wọ́n bá tún sọ yìí pé kágbára ọmọ kúò ní àríwá orílẹ̀ ẹ ẹ wá rí nǹkan báyìí bí o nínú ẹgbẹ́ wa nítorí náà pẹ̀lú ìkìlọ̀ ìní ọ̀hábùwà ló fi ń sọ fún PDP pé ẹ má jẹ́ kí sẹ́tì kó tún dàrú látọwọ́ tiwa náà ṣe wá gbọ́ àwọn àgbààgbà láti inú ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ báyìí o wípé àwọn ọ̀fọwọ́sí o àwọn sọ pé àwọn ti pọ̀n lẹ́yìn ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello pé ó lóun ó díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ìmẹ́nu ròyìn èyí tó tún wà ní tẹ̀lé ń tẹ̀lé lábẹ́ rẹ̀ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ilé òkèrè lórílẹ̀‐èdè nàìjíríà alhaji sule lamido ó ní bóun bá fi gbọ́ pẹ́rẹ́ pé aminu tambuwa ó bóde bóun ó fẹ́ díje fúnpọ̀ ààrẹ ń ó dùn ó lẹ́yìn rẹ̀ bíi kéènì lamido ìlọsọ̀báhùn ṣẹ̀wárí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àtìkù náà fún ọ̀hún ó ní wọn ì fari lẹ́yìn olórí hmm. ní kété tí Alhaji Atiku Abubakar ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́lọ́rọ̀ ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Niger Alhaji Abubakar Sani Bello bó ṣe ń bóde fódà làwọn oníròyìn ni wọ́n kó lọ́nà yọ ẹsẹ lè sísà yọ ẹsẹ lè sísà ẹ gbọ́ pé wọ́n lè fẹ́ díje ah ẹ ṣe sùúrù hmm. ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kí gbé gànà wòran hmm. ó ní ń ọ̀jẹ̀ kẹ́ ẹ nígbà ọba ta kókó mọ́kànlélẹ́wà kí gómìnà ni o honestly àmọ́ lórí ìtẹ́ ìbí mi o nígbà tákòókò bá tó wọ́n sọ fún yín ọ ẹ̀ ń díje àbí ń ní díje. Hmm. àbá kan eléyìí tí ọkàn pàfẹ́ ń bá fẹ́ dupò ààrẹ nílẹ̀ yìí láti ní ìwé ẹ̀rí dìgírì ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ fásitì nu àbáhùn ó ti di tí wọ́n yiri wò nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì báyìí o ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch fún tòórọ́ òní bó ṣe jáde ń bẹ òní látẹ́wọ́ gbà torí yín ni o ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives wọ́n ní wọ́n ti tẹ́wọ́ gba àbá kan eléyìí tí wọ́n fẹ́ fi jáwé sóbì sí ìwé ẹ̀rí àwọn èèyàn tó bá fẹ́ dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀ ń fẹ́ dupò gómìnà pàápàá àtàwọn ipò òṣèlú míì wọ́n ní ntí àbáhùn dálé lórí ní tààrà ni pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá lérògbà àti dupò ààrẹ ipò gómìnà àtàwọn ipò òṣèlú ó tán ó wá kéré tán ìwé ẹ̀rí ìmọ̀jìnlẹ̀ àkọ́kọ́ ní fásitì first degree tàbí èyí tó bá dọ́gba pẹ̀lú ẹ̀ it's equivalent lẹ́ni ọ̀hún gbọ́dọ̀ gbé wá kó tó di pé yóò láǹfààní àti dupò tàbí díje kankan ní orílẹ̀-èdè yìí ṣẹ̀rá bàtà ń sọ yìí ó ní aṣòfin kan tí ń ṣojú wọn lẹ́kùn ìdìbò ìkẹ́nẹ́ ṣàgámù àti àríwá rẹ́mọ nílé ìgbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ kejì òun wá láti ìpínlẹ̀ Ògùn ọ̀nrẹ́bù adéwùmí ọ̀nànúgà ló kọ ẹ̀ òun ló gbàbá wá o ó ní àgbá tó ń gbédè yìí à káwọn jọ yiri ẹ̀ wo káwọn fi ṣàtúnṣe sí eh, àgbọ̀nrín èsì tí wọ́n ń jẹ lọ́bẹ̀ nínú ìwé òfin ilẹ̀ nàìjíríà tọdún 1999 tó sọ pé béèyàn bá ti mú ìwé ẹ̀rí oníwèé mẹ́wàá wá kọ́mọ dupò ààrẹ àtàwọn ipò kànrìnkànrìn míì nàìjíríà ni ó ní skúsà tí ò ṣe mọ́ láwọn orílẹ̀-èdè míì níbi ayé ti lajú ó ní àwọn fẹ́ jẹ́ kí wọ́n bí wọ́n bá sọ pé wọ́n raise bar pé mo raise bar kí ni ìtumọ̀ eléyìí o pé mo raise bar. Hmm, wọ́n fi gbèdéke sí nǹkan rẹ̀ pé ìbí ìkọ̀gbọ́dọ̀ ju báyìí lọ kò sì gbọ́dọ̀ mọ́tò báyìí. ok ṣé raise bar nìyẹn ok wọ́n ní wọ́n fẹ́ yẹ kí wọ́n raise bar o ṣé ẹ sì rántí ṣé ẹ gbàgbé ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí ń jò níyì wọn ò tiẹ̀ mọ̀ pé wọ́n ò má bà wá kí ẹni tí ṣe alága ilé ìgbìmọ̀ asòfin mẹ́rin Fẹ́mi Gbàjàbíàmílà ibi ayẹyẹ kan tí wọ́n pè sí ló ti sọ̀rọ̀ pé kò fẹ́ẹ́ yẹ ká máa tẹ̀lé ìlànà rọ̀bọ̀rebe mọ́ lórílẹ̀‐èdè yìí o tó fi jẹ́ pé olóṣèlú á máa gbé ìwé ẹ̀rí oníwèé mẹ́wàá sàbùkẹ́ ìwé mẹ́wàá máa fi àdùpọ̀ ààrẹ àtàwọn ipò míì pé kódà o ní tí Fẹ́mi Gbàjàbíàmílà sọ níjọ́ náà lọ́hùn-ún kó tó a tó di àná kí aṣòfin láti kẹ́nẹ́rẹ́ mọ́ ní ìpínlẹ̀ Ògùn tí ń sojú wọn ń bẹ̀ lé ìgbìmọ̀ asòfin tó agbábà tiẹ̀ bóde kódà bá ṣe ń sọ̀rọ̀ yìí àbáwọn ti kọjá ìlànà ìpele àkọ́kọ́ àgbéyẹ̀wò rẹ̀ first reading ó ti fẹ́ ta kọ́sọ́ bọ́ sí second reading ìròyìn yẹn pé òkè òkè bàtàrí àárò kókó kà bọ́ ọba kàwé rẹ̀ lójú ìwé ìkẹsàn-án punch tó jáde fún tòní. ẹ ká tún rin ìrìn àjò lọ sínú ìwé ìròyìn tí ń bẹ wájú wa ìwé ìròyìn Nigerian Tribune ni mo sì ń bá a wọ̀ lọ́wọ́ o nínú ìwé ìròyìn ni mo ti rí wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fi òfin kan síta báyìí wípé lẹ́ẹ̀kan sí àwọn tó ń tẹ̀ mọ́ ilé tí àwọn ọkọ̀ tí wọ́n bá fún ní àṣẹ ẹ̀ gbọ́dọ̀ fọ́n fèrè yàfúnyàfún siren kò gbọ́dọ̀ dún àti iná tí ń kọ́ mọ́là lórí mọ́tò ọ̀hún pé ẹ yọ kú omi o kó tó di pé a máa gbé janto ní ojú òpópónà òfin láti rí i dájú wípé ètò ààbò ó dúró gírí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti láti kó rọ̀tìrọ̀tì kúò nílẹ̀ látàrí àwọn èèyàn ète wọ́n ń lo àwọn nǹkan nílànà bó ṣe wù wọ́n lójú òpópónà wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí náà ni wọ́n ti sọ wípé àwọn bẹ̀rẹ̀ sí fi òfin múlẹ̀ òfin ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àwọn wà máa fi múlẹ̀ báyìí òfin tó de àwọn èèyàn tí wọ́n ń fọn fèrè yáa fún yáa fún yáa fún láìsí pé wọ́n ń gbókù lọ ó ní àti àwọn tí ń lo mọ́tò oníná gàgàrà lórí tí wọ́n máa bẹ́ná yẹ̀rì yẹ̀rì lójú òpópó pẹ̀lú àwọn ọkọ̀ èyí tí wọn ò fi àṣẹ sí pé kí wọ́n máa lo àwọn nọ́mbà kan pàápàá àwọn spy number plate tí àwọn èèyàn kan tí wọ́n gbà tí wọ́n fi sí igi mú ọkọ̀ wọn wọ́n ní fífi òfin ìmúlẹ̀ báyìí òun náà ni ó wá láti ẹnu ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ngozi Ọ̀nàdẹ́kọ̀ tó sọ pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní area command pátápátá àti àwọn DPO àti ẹ̀yin tọ́jẹ́ pé ẹwà ní ojú òpópónà gẹ́gẹ́ bí ọlọ́pàá ti ń darí lílọ bíbọ̀ ọkọ̀ wípé àti àwọn èèyàn tó wà nínú àjọ ẹ̀tọ́ ojú òpópónà èèyàn Federal Road Safety Corps pé ẹ bá ní mú wọn ẹnikẹ́ni tó bá ti tẹ òfin lójú nígbà tí ó mọ sọ̀rọ̀ ní àná yìí ni o ní olóòlé iṣẹ́ ọlọ́pàá ẹni tí ọ̀ngbẹ́nu sọ fún wọn níbẹ̀ SP Adéwálé Òsínfẹ̀sọ ló ní wọ́n ti gbé ikọ̀ kan jáde báyìí special joint traffic enforcement task force léyìí tí a mọ̀ pé ọlọ́pàá ń bẹ ńbẹ̀ àti àwọn majamaja pé wọ́n mọ̀ mú ẹni tó bá ti tàpá sí òfin yìí pàápàá àwọn tí máa ń fan fèrè yàfùnyàfùn láì jẹ́ pé wọ́n gba àṣẹ rẹ̀ lọ́dọ̀ ìjọba àti àwọn tí ń lo iná tí ń bẹ́ná yẹ̀rì lórí ọkọ̀ wọn wípé wọ́n mọ̀ gbé wọn janto báyìí ní lójú òpópónà. tọ ọlọ́run ó jẹ́ ó ṣeé ṣe òfin ọlọ́run ó jẹ́ òmúlẹ̀. ṣé wọ́n ń fọ yàfùnyàfùn kí ló èmi ò fọyà fún yà ah, kí la dé ṣe èmi jẹ́ <laughs> láìsí panápaná sórí ntẹ́lò mi ò tó ní máa pè rẹ̀ ah, àbí ah. àsùnmọ́ bí àní pẹ́ tajà o. bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ló mi ìbá tiẹ̀ ti láǹfààní láti gọ sábẹ́ ìjọba àbí eh. tí wọ́n lọ ra ajọ́ rẹ̀ ìjọba àbí tí wọ́n eh. ní kẹ̀kẹ́ ń ṣe pẹ̀lú ìjọba ẹ̀ wà lọ ra fèrè yàfóyàfó. wọ́n wà rà ẹjọ hmm. who you be ta ni ṣe. who be you. who be uh, who you be who be you. Ah. who you be who be you. méjèèjì ni. who be you. who you be. who you be. láti láti kí ló ṣẹlẹ̀. <laughs> Ah, kí ló dé ṣoògùn láyé ni ọkọ̀ rẹ ti dọ́kọ̀ panẹ́panẹ́ ni àbí kí ni asáfẹ́ fi hàn wípé èèyàn wa lọ́wọ́ àjọba yes wọ́n ti mọ̀ pé kọ̀sẹ̀ tí wọ́n dá wọn dúró. pé ká bá dáyọ̀ dúró pé kọ́ọ̀lù mi ni wọ́n dá yín dúró nísìnyí. ìjọba ti ní wọ́n dá yín dúró báyìí o hmm. èyí nǹkan jẹ́ báwọn sọrí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Basọ̀run lánàá sọ̀rọ̀ àwọn tí máa bá iléeṣẹ́ abánigbẹ́rù àwọn oníkòríà wọn tí wọ́n máa lu ọ̀kadà wọn tí wọ́n máa ń ṣe ọ̀kadà àbìdí gúgùrú hmm. sórí eré àdánwò tí wọ́n máa ń sá nígboro. wọ́n mọ̀ bá a pè débi tí wọ́n lọ ni. àwọn èèyàn tí wọ́n wà ń ṣe léṣe tí wọ́n kàn ládánwò nígboro. Eh, àwọn onílé iṣẹ́ logistics nǹkan bọ́ bá lójú òpópónà lájú ẹ̀. kékeré ń tèmi àwọn eh. ọmọ tí ń jáde sùkúrù. ó ń kà wọ́n sọ fún ọmọ. ọmọ sùkúrù lára bí kọlù lánàá tó ṣe léṣe yànnàyànnà. a sọ pé ó ṣe ń tọ́ da o àmọ́ fòna ga o ọmọ iléèwé náà bẹ́ẹ̀ bá ti fẹ́ fòna ẹ̀sùn mágbàlagbà dádì ẹ wá mú mi fòna. abọ́ládé hmm? àsìkò tí ọmọléèwé ń jáde ọmọléèwé hmm. ló làdúgbò bẹun lásìkò ẹni tí ń wakọ̀ ẹni tí ń gọ̀kadà ló gbọ́dọ̀ wà jẹ́jẹ́ ló gbọ́dọ̀ fi orí pípé wò pé ṣe bóun náà fọmọ lé òun náà sì bí ọmọ. Ah. ẹ ẹ tí ọba ti á fọpọlọ pípé ṣe ìdí ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ o. ìkánjú wọn lọ́kadà rẹ̀ wọn ní lọ́kadà rẹ̀ ń buná Eh. torí ọ̀sánà eh. ọ̀jẹ̀lẹ̀ lọ ni kọ́rọ́ ní bùnà bẹ́ẹ̀ wọ́n lọ́kadà ní ọ̀sán àdébùwá pé ah, ẹ̀rọ mi ló kó mọ̀ tiẹ̀ lásán mọ́ eh. sórí àṣejù wa gbogbo nǹkan là á mọ̀ ṣe bí ara òkú ní twenty first century bẹ́ẹ̀ni aláwọ̀dì lọ́mọ okó lajú bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ aláàbò náà o ẹ̀ mm. rí àwọn òṣìṣẹ́ aláàbò ní how how how máa lùyàn bẹ́ẹ̀ pẹ́ fẹ́ gorí ọkọ̀ ayé ò ṣe mm. bẹ́ẹ̀ mọ́ láwọn orílẹ̀-èdè yòókù. Mm bẹ́ẹ̀ ni a kàn mọ́ ọ̀pẹ́rẹ́sì ara wa unnecessarily bí ara oko la ṣe máa ń ṣe ẹ̀yin oní logistics company ẹ sọ fáwọn ọlọ́kadà yín tí máa ń sáré àsápajúdé captain moridele ó sàn ju major general kúṣogun o ojú òní tiwa o ìjọba ti gbófin kalẹ̀ ní ìsìn àjọ máa sọ òfin òní ẹ jẹ́ àtàjà. ajá balẹ̀ ajá balẹ̀ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn ní ìbámu pẹ̀lú ojúṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti rí i pé ọkọ̀ tó gbámúṣé nírìn láwọn ojú pópó wa níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe gbé àṣẹ lé iléeṣẹ́ ìjọba tó ń pawó wọlé lábẹ́nú àti iléeṣẹ́ ìjọba tó mójútó iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pé kí wọ́n máa polongo ẹ̀ látàsìkò yìí lọ wípé ti di dandan fún gbogbo ajíwárin yálà aládàáni tàbọ́kọ̀ èrò tí ń fọkọ̀ ṣiṣẹ́ ajé láti máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè lọ́dọ̀ èyíkéyìí iléeṣẹ́ VIO àti motor licensing office tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbésẹ̀ yìí ló wáyé láti mú àdínkù bá ìjàmb ìjàmbá ọkọ̀ lójú pópó wa àti káwọn ọkọ̀ wa ó lè dángájíá àsìkò tí wá tún wà yìí kẹ́ bẹ̀rẹ̀ sí gbé ọkọ̀ yín lọ fún àyẹ̀wò tó pójú owó tó sì jẹ́ dandan fún ẹ̀yà ara ọkọ̀ bíi top sign emission headlamp test àti full vehicle diagnosis pẹ̀lú OBD lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sìn gba èsì àyẹ̀wò yín ẹ̀rọ ayára bí àṣà kọ̀mpútà láfi ṣàyẹ̀wò ọkọ̀ yín o owó tásọ̀rẹ́ lẹ́sìn san fún àwọn àyẹ̀wò wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wa lórí ayélujára www.cvis.com ẹ sì lè pe zero seven zero three one eight two three nine five three nílé iṣẹ́ oycvis kẹ́ lọ láyọ̀ kẹ́ ẹ bọ̀ ló jẹ wá lógún. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ Basọ̀rún nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀rún Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó wọ bẹ̀ tí ná tó wà ń bẹ̀ ṣe rokoṣo security bẹ́ẹ̀ sì dúró wámúwá wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big stone sì wà láti kẹ́rù sí warehouse for shopping ààyè ìgbọ́kọ̀sí tó fẹ̀ ibẹ̀ ò mọ̀ láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni rajà islamic mission association of nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ islamic mission ultra modern complex olóòtú abáṣọrun ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ expe nigeria limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores ta bishop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn rẹ ó sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ mọ ọgbọ̀nà aṣí òtídébẹ̀ mọ wáyé gba winners road níbàṣọrun ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó tajà àlùbáríkà olùkéde Islamic Mission. aṣíwájú ni wá aṣíwájú ni wá. iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state internal revenue service ń dúpẹ́ ló kọ ìjọba ìpínlẹ̀ yìí lọ́wọ́ olóríjorí gbogbo mọ̀tòmùwà látàrí bẹ́ẹ̀ ṣe ń sanwó orí yín déédéé sásùn ìjọba èyí tó ń jẹ́ bíi òpó tí mú kí ọkọ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ kó máa lọ gẹ̀rẹ́gẹ̀ sí ẹ̀ gbọ́ o iléeṣẹ́ tó ń rí sí ìpawówọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ OYRS ti bẹ̀rẹ̀ sí pín ìwé owó orí alásopọ̀ tí ìjọba fọwọ́ sí harmonize bill kí tolórí tẹlẹ̀mù kó wá gba tiẹ̀ láti san owó náà wọlé sásùn ìjọba lásìkò tó yẹ ìwé owó orí alásopọ̀ tí ìjọba fọwọ́ sí ní láti dènà àdìpẹ̀lẹ̀ owó orí sísan yálà láti àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan káàkiri ṣùgbọ́n o ìjọba ti so gbogbo rẹ̀ papọ̀ tó sì ti wà lójú kan láti jẹ́ ìrọ̀rùn lásìkò ìgbà tí a bá ń ṣe àkójọ papọ̀ lórí ìwé owó orí sísan iléeṣẹ́ kọ̀ọ̀kan àti okòwò yìí tẹ́ bá ń ṣe lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ máa bọ̀ tààràtà taxi room forty six revenue house agodi secretariat láti wá gba ìwé tí kẹ̀sì ṣàmúṣe sísan owó orí náà wọlé sásùn ìjọba ẹ tún lè gba stamp duty ní èyíkéyìí àwọn ẹ̀ka stamp duty offices wa tó wà jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè mú kí àwọn ìwé yín àtàwọn dọ́kímẹ̀ntì gbogbo kó lè fìdí múlẹ̀ ẹ lè san owó orí yín wọ̀nyí sí àsùnwọ̀n ìjọba gbogbo tàbí ìlànà tí iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawọlé bá là kalẹ̀ fún yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero eight zero seven seven two eight four five one nine tàbí zero eight zero three three four four eight eight six five omi tuntun ti ro sanwó orí ẹ̀ ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. Summit University offer. Uh, the University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication. Summit University of offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of our Management, Anamsa. Power Àṣálẹ̀ agbára! night of the king. àṣálẹ̀ àwọn ọba. òru friday fourth february. ní ọwọ́ ọlọ́run pẹ̀lú ìfàmì òróró yàn. yóò fi máa wá àwọn èèyàn rí nínú àdúrà fún ìgbẹ́dìde àti ìbújáde ògo. máa wọra rẹ lè wá gbàdúrà. ká gbé bàbá rẹ kọ́ lọ́rùn. ká di tiẹ̀ náà kalẹ̀ níbi àyè ńlá. nípasẹ̀ fàmì òróyìn ọlọ́run àlàyé lórí àwọn ẹni ìpè pẹ̀lú àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú prophet and evangelist Zikala Kibiyi máa ṣiṣẹ́ ránṣẹ́. ọ̀bánde grammar school fee old ife road láògùn ńbàdàlà ó ti pàdé o. fúnra lọ́wọ́ àdúrà zero eight zero three four seven zero five zero five one fún gbogbo aládùúwà. ó yẹ ká lọ gbàgbọ́ mi òróró yẹn láti dọ́ba. ajá balẹ̀ ajá balẹ̀. ṣe mí ó ṣe mí náà mọ mi lé kí n pọn ilé ni. barisa ni ó ṣe mí ara ẹ ló ṣe ó bá ti pọn mi lé màá pọn ẹ ní. yes respect is a eh, restrictor. total kọ poker. ṣé poker ni eh, ẹ bá ń fi kún. ọ̀dà <laughs> àbáwọn pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ gbígbé àwọn èèyàn ṣe ètùtù ọlà bó ṣe di gbọmọgbọmọ hmm. ní ìgboro báyìí àwọn èèyàn tí wọ́n wà ní inú ẹ̀sìn àbáláyé traditional religion practitioners uh, wọ́n ti sọ ọ́ wípé ifá kìí gba apá èèyàn ifá kìí gba ojú èèyàn kódà ifá kìí gba gbo èyíkéyìí ẹ̀yà ara èèyàn láti fi ṣe uh, ọlà eléyìí náà ni ọ̀rọ̀ tí wọ́n tẹ̀ mọ́ àwọn èèyàn ní etí òun wípé lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí ariwo pé wọ́n yọ apá alágbájá wọ́n bẹ́ ẹnìkan ní orí wọ́n fẹ́ lọ fi ṣe ètùtù ọ̀la ìlọ́gba gbogbo ìgboro kan báyìí èyí ló fà ọ́ tí àwọn tó wà nídìí ẹ̀sìn ìṣẹ̀ṣe the Traditional Religion Worshipers Association Ọ̀yọ́ State Branch tí wọ́n fi sọ̀rọ̀ jáde o ní àná òde ni o tí wọ́n ń sọ pé ẹ má sọ ìsọkúsọ mọ́ o wípé Ifá o ti ń gba apá èèyàn Ifá o ti ń gba ìtàn tàbí o ní kí wọ́n yọ ojú èèyàn wọ́n á fóun láti bá yín ṣe ètùtù ọ̀la èyí lọ́wọ́ àna àtẹ̀jáde wọn èyí tí alága wọn Adéfàbí Dáṣọ́lá tí ó fi ọwọ́ sí àti Fáyẹmí Ìfákáyọ̀dé níbi tí wọ́n ti lọ ṣe ìjókòó ìpàdé kan tí wọ́n fẹnu ọ̀rọ̀ Jonathan pé wọ́n mọ̀ púrọ́ o mọ Ifá Olókun Asọ̀rọ̀dáyọ̀ wípé Elédùmarè tọ́ràn ìfanisẹ́ pé kọ́ wa jẹ́ kọ̀ọ̀rán ní iṣẹ́ ibú o kọ́ wa ṣe ní òkè ìpẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ilẹ̀kùn nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí wọn náà ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kípínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n ṣí gangan gbogbo àwọn èèyàn tí wọ́n bá ti ń lo ọ̀nà ìrú ọ̀nà àwùrújò tàbí wọ́n bá ká nǹkan tí ń ṣe ẹ̀yà ara èèyàn mọ́ wọn ní ọ̀wọ́ wípé àwọn fẹ́ fi ṣe ètùtù ọ̀la kí wọ́n sì mọ ibi tí wọ́n ń gbé lọ àtẹ̀ntọ́ bá fẹ́ bá wọn jó àbí wọn ó gùn lọ́sẹ̀ ni inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí. Hmm. Wike ti sọ fún Amechi pé kí ọ ṣàlàyé ibi tí ọkọ̀ bàálù tówó rẹ̀ tó mílíọ̀nù mẹ́fà dọ́là six million dollars tí wọ́n tà fún ìpínlẹ̀ Cross River kí Amechi ó ṣàlàyé bí ó ṣe jẹ́ nílùú pọ́tà ibùjókòó ìjọba nípínlẹ̀ Rivers òun náà ni nípínlẹ̀ Rivers òun náà ni gómìnà abẹ gómìnà Nyesom Wike ló ti pe ẹni tó gbapò lọ́wọ́ rẹ̀ níjà ẹni títún ṣe mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ yìí lásìkò yìí Rotimi Amechi wípé kó wá àkáǹtì fún eh, ọkọ̀ bàálù kan eléyìí tí wọ́n ní wọ́n ti tà fún ìpínlẹ̀ Cross River àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú ẹ̀yà ọkọ̀ bàálù ọ̀hún ìròyìn ẹ̀sàkáǹtì pléènì tẹ́ta fún ìpínlẹ̀ Cross River ní jáde látọjú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ òní èmi kàn mẹ́nubà fẹ́rẹ́ torí pé bẹ́ẹ̀ náà bá kà kẹ́ lè bá àrí nǹkan dé bá ń bẹ̀ bákan náà Àtíkù nínú ìròyìn agbo òṣèlú Àtìkù ti ní báwo kò bá tó òun ó kéde èròǹgbà òun láti dupò ààrẹ nígbà tí àsìkò bá tó ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí Alhaji Atiku Abubakar òun náà ló ti yọjú sí olórí ìjọba ńgbà kan nínú ìjọba ológun Ibrahim Badamasi Babangida ọ̀gágun tó ti jagun gbébọn tì Atiku yọjú sí láti ṣe bóòni sí ààrẹ ológun ilẹ̀ wa ńgbà kan ọ̀hún wọ́n ní ìpàdé ọ̀hún àbàtẹ̀ wákàtí kan ni wọ́n fi jókòó ṣe wọ́n sì ṣe lẹ́kàn mọ́ ṣe ni kò sẹ́ni ó mọ tí wọ́n mú sọ ń yàrá ńgbà tí wàá ń bá oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé Àtíkù ni mo lọ sí ìpínlẹ̀ Niger ní àti lọ́ọ̀rì yọjú sí eh, IBB ni àjọsọ àwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan mo sì tún bá wọn kẹ́dùn lórí ìkọlù àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀hànnàlú bandit tí ó ń hàn wọ́n lè mọ̀ ní ìpínlẹ̀ Niger ni mo lọ rèé bá wọn kẹ́dùn dárò ńbẹ̀ ara ń tà àjọsọnù sótúnkù tẹ́ fẹ́ gbọ́ lóníròyìn bá bi ẹ́sà ẹ̀yìn ọ̀rọ̀ agbo òṣèlú àti èròǹgbà yín láti di ààrẹ Nàìjíríà ń bọ̀ lẹ́sọ̀ fáyé gan ní tààrà pé ẹ fẹ́ dupò ààrẹ gbàpó tí ìbò ó ní ẹ ṣe jẹ́ kí afẹ́lẹ́yìn ó lẹ̀ ná ńgbà ó kò bá tó ngbà ó kò bá tó máa jẹ́ kẹ́ ẹ dẹ̀ mọ̀ yẹn ẹ ṣe mo dúpẹ́ o ohun tí Àtìkù tọ́ba oníròyìn sọ àwọn eléyìí náà dúró wò ní àtẹsẹ̀ mọ́rin ojú ìwé kejìdín ní ọgbọ̀n Vanguard ni mo ti mú bóde. ọ̀rọ̀ nípa oyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn báyìí ó dà bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ ń lójú tó bọ̀ ilé ẹjọ́ ti rọ ẹjọ́ tó wà níwájú wọn dànù báyìí o etí ọjẹ́ ti àwọn àgbà oyè ilẹ̀ Ìbàdàn ẹni tí ṣe adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ onídàájọ́ múntà bímbọ́lá ní àná iná ló kéde pé kò sí ọ̀rọ̀ ẹjọ́ kankan nílé ẹjọ́ báyìí o tó dí àwọn àgbà oyè àti ìgbìmọ̀ lọ́ba lọ́ba lọ́wọ́ nílẹ̀ ìbàdàn láti fa ẹni tó bá kàn kalẹ̀ láti jẹ oyè olùbàdàn tilẹ̀ ìbàdàn báyìí ó ní wọ́n lè tẹ̀ síwájú o nínú gbogbo ìgbésẹ̀ yòówù tí wọ́n bá fẹ́ gbé o onídàájọ́ Abímbọ́lá ló sọ̀rọ̀ náà jáde lẹ́yìn ìgbà tí ó ti rọ ẹjọ́ tí ń bẹ wájú wọn dànù èyí tí wọ́n pè láti pàṣẹ sẹ́ńtọ̀ àgbáòye Lékan Balógun àti àwọn àgbáòye ilẹ̀ Ìbàdàn méje mìíràn tí wọ́n jọ ń ṣe fanfa lórí gbígbé sókè sí ipò ọba èyí tí ó wáyé lọ́dún 2017 tí awuyewuye tó sì ti tẹ̀lé onídàájọ́ Abímbọ́lá ó ní kì í ṣe pé àwọn kan wọ gílé o àwọn rọ ẹjọ́ ìdánù ni nítorí pé ẹjọ́ tó ti ń dìde tako ẹjọ́ àmọ́ ní báyìí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú rẹ̀ àwọn ti rọ̀ dànù nítorí kíni wọ́n ní ìlànà ètò iye ti ilẹ̀ Ìbàdàn tí wọ́n ti kéde tí wọ́n fòun tẹ̀lò lọ́dún 1957 wọ́n ló dúró bí ògùn àgbẹ̀dẹ̀ tẹ́nìkan kò lè gbé kúrò ní ààyè rẹ̀ náà ni ó sì tún dúró bí àpáta ti Gibraltar léyìí tí kò sí nǹkan kan mẹ̀mẹ̀ kan ò lè mí nítorí eléyìí wọ́n ní kí gbogbo kó má tẹ̀ síwájú ni o láti lè yan ẹni tí Olúbàdàn bá kàn báyìí gbogbo tún di ìròyìn nù ó fẹ́ fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tí wọ́n kọ́ sínú òwe ìròyìn ti Nigerian Tribune kó kó bẹ̀ ńláyọ fún yín. lọ́ba tán àròpẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ Mákindé ti sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èso tó bá ti pọ́n ṣe jẹ lọ́tọ̀ sí wọn lẹ́nu o kìí ṣàwọn nǹkan rádáadáa látọ̀dọ̀ olóṣèlú wáò wáò lajá ń ké ìròyìn yẹn ojú ìwé kẹwàá Vanguard lẹ́ẹ̀tì rí wò àmẹ́jẹ́ mi ò fetí yín bá fẹ́rẹ́fẹ́ gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ àná ló rọ gbogbo olóṣèlú ilẹ̀ yìí wípé kí wọ́n má ní ìwà bámúbámú moyomi ò mọ̀ bébí ń pọmọ ẹlòmíì kí gbogbo ìwà ìmọ̀tara ẹni nìkan kí gbogbo olóṣèlú Nàìjíríà kí wọ́n pàtì torí pé kì ṣe àwọn tó bá ti dáa nínú ọ̀rọ̀ ìlú nìkan ni wọ́n mọ̀ pọ́n mọ́ abẹ tí wọ́n mọ̀ darí ẹ̀ sọ́dọ̀ mọ̀lẹ́bí ará àti ọ̀rẹ́ tiwọn nìkan onírúwà bẹ́ẹ̀ kọ̀ da níwájú adẹ́dá tọjọ́ da gbogbo wa sókè ìpẹ́ ó ní olóṣèlú tí bá sì ń ṣerú ẹ̀ ó ní ọ̀tá ọlọ́run ni o ó ní àmọ́ kí irú wọn tó dọ̀tá ọlọ́run tán yányán kí wọ́n lọ rèé yí padà kí wọ́n di àtúnbí nínú ìwà ìmọ̀tara ẹni nìkan sí aráàlú ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n deserve only the best English Mákindé nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ló kọ rẹ̀ láti pàṣẹ ọ̀gá lẹ́ka iṣẹ́ ìròyìn sí gómìnà Táíwò Àdìsá wọ́n ní wọ́n sọ̀rọ̀ yìí lákòókò tí gómìnà Ṣèyí Mákindé bá wọn yọjú síbi ìsọjí amílẹ̀ tìtì ti ìjọ Deeper Christian Life Ministry tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n pè ní òmìnira tanyanyan láti inú ìgbàgbọ́ uh, Kristi Jésù total freedom through faith in Christ òun náà ni àkòrí ìsìn ńlá ọ̀hún níbi tí gómìnà náà ti bá wọn péjú pésẹ̀ síbẹ̀ ńgbà ó kò sì tó láti sọ̀rọ̀ níwájú olùdásílẹ̀ ìjọun lágbàáyé pító WF Kúmúyì wọ́n ní bẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé ló ti kí àwọn ènìyàn Ọlọ́run tí bẹ níkàlẹ̀ tó sì lo àǹfààní ọ̀hún láti sọ fún gbogbo àwọn olóṣèlú tí ń gbọ́ òun níbi gbogbo ní Nàìjíríà pé kápá ìwà ìmọ̀tara ẹni nìkan tì kí a sì mọ́ tẹ̀lé ìlànà ẹni àmọ̀rí ìbá àkó àmọ̀rí gan ìbá àlè han rẹ̀ léèmọ̀ táwọn olóṣèlú kan kúndùn ó ní kò dá o ká kọ́ṣe ọlọ́run tó fi ohun gbogbo tó fi kẹ́ ọmọ orílẹ̀-èdè àgbáyé níbi gbogbo bẹ́ẹ̀ ni kólóṣèlú náà máa hùwà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ mọ̀ ká kẹ́yìn náà ó lè ba àrí ti yín kà ló jẹ́ nǹka kú o. ọ̀dà ẹ̀jẹ̀ kàkà ìròyìn tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè ibìkan nílẹ̀ adúláwọ̀ tí wọ́n sọ pé òtútù ìdìtẹ̀ gbàjọba ó tún ti ń kí àwọn náà mọ́lẹ̀ báyìí ní Guinea Bissau torí pé ìrọ́kẹ̀kẹ̀ ìbọn ni wọ́n ń gbọ́ nínú ilé ìjọba wọn pẹ̀lú bí àwọn èèyàn bí wọ́n ṣe ń gbọ́ lọ́tún lọ́sì tó sì ń wáyé bẹ́ẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wípé àwọn ológun ń dìtẹ̀ gba ìjọba èyí tí àwọn aráàlú tí wọ́n dìbò yàn wọ́n ní ìmíì ó tún ti ń fẹ́ lọ sí orílẹ̀-èdè ti Guinea-Bissau báyìí o nítorí pé bí ó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn ti ń wòye pé ǹjẹ́ kínní yìí kò ti fẹ́ di kárí ayé ní ilẹ̀ adúláwọ̀ léyìí tó sì ń dúnkokò mọ́ ìjọba àwa ara wa àgbọ̀ wípé ẹnìkan ó ti fara gbọ́ta tó sì ti gbabẹ̀ lọ sí ọ̀run alákejì ní Guinea Bissau lánàá òde ni o pẹ̀lú ìbẹ̀rù bojo pé àbáwọn ọmọ oníkàkí ológun pé wọ́n tún ti dé ní lórílẹ̀‐èdè èyí tí ó jẹ́ ọ̀kanú ilẹ̀ adúláwọ̀ lórílẹ̀‐èdè wa gẹ́gẹ́ bí ó ṣe kọ sínú ìwé ìròyìn wọ́n ní ilé ìròyìn ti BBC ìlú sọ jáde tí Nigerian Tribune táwọn sì kọ wípé wọ́n gbọ́ ìró kẹ̀kẹ́ bọn nínú ilé ìjọba ètò wà ní Bizau níbi tí ààrẹ Umaru Sisoko Embalo tí ó ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣe àkóso ìjọba àmọ́ wọ́n ní wọ́n pé ní ìròyìn sì dúró lé o pé ààrẹ òun àtàwọn tí wọ́n jọ ń ṣe àkóso ìjọba àtàwọn mínísítà pé wọ́n ti mú wọn so sí ibì kan ààrẹ Umaru Sisoko Embalo àtàwọn tó kù wọn ni wọ́n ń bẹ nínú ilé ńlá tó jẹ́ ilé ìjọba ọ̀hún wọ́n ní lójijì ní ẹgbọ́ pa àwọn ológun wọ́n ti do ìka ibẹ̀ tí wọ́n wá ń fi ìbọn ṣe eré bí ìgbà tí wọ́n ń ṣe eré tàgé ní kùkù kẹ̀kẹ́ ẹnìkan tó sọ̀rọ̀ fún àwọn oníròyìn bẹ̀ ló sọ pé a àfẹ̀mọ̀kọ́mọ̀ pé wọ́n ti fún àwọn tí ń darí ìjọba ní àkámọ́ ní inú ibi tí wọ́n ti ń ṣe ìpàdé tó ń ti bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n ta fèlèfèlè wọ́n ti ṣèṣì faragbá ọta hmm. nígboro tí wọ́n ń lọ rèé fi nǹkan mọ̀ níbi tí wọ́n wà báyìí. kọ́lọ̀ ń kó sàánú o nílẹ̀ adúláwọ̀ kọ́lọ̀ ń kó mọ́ ṣàṣàkóṣà síbẹ̀ fún un. a lọ sí ojúde lọ́hùn-ún àmọ́ ká tó lọ ẹjẹ́ àfetí yín mú àwọn ìròyìn kan eléyìí tí ó sì wà níwájú tiwa o wọ́n ní. Ni ńṣe ni Okorocha ti ṣàlàyé fáyé pé 2023 ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n ìbọn òṣèlú ó ti bẹ̀rẹ̀ ńṣe ni ẹ̀yìn káàkiri o ó ní Uzodinma gómìnà ìpínlẹ̀ Imo lásìkò yìí òun kúkú ní ń bẹ nídìí wàhálà EFCC tí òun ń dojú kọ kí ẹ sì máa wo àjọ tí ó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé EFCC nílẹ̀ wọn ò tí ì ránṣẹ́ pé òun o lórí èròyìn ẹlẹ́jẹ̀ tí àwọn kan ń gbé kí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Imo tó tún jẹ́ sẹ́nẹ́tọ̀ lásìkò yìí inú ìjọba ti ń lọ lọ tó sì ń sojú ìwọ̀ oòrùn Imo nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà Senate Rochas Okorocha àná òun náà ló ti fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Imo ìpínlẹ̀ rẹ̀ Hope Uzodinma wípé òun ní ń bẹ nídìí gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé ti two point nine billion naira tí wọ́n pé òun jí gbé ńgbà tóun wà <laughs> nílé ìjọba tí wọ́n sì pé àjọ EFCC wọ́n ti ń wá òun kì í báyìí Okorocha ní ẹ̀ ẹ̀ ṣáàmọ̀ wòrán ti ẹ̀ mọ mẹ́mọ yín so ṣebí àwa mọ̀ wọ́n àwa sì mọ̀ páwọn gan ò mọ̀ pa mọ̀ wọ́n àwa mọ̀ akànmọ́ mọ̀ dákẹ́ lórí wọn bí wọn ṣe ń fi ọkọ burúkú pè wá nígboro hmm. ayé ọkọ tí ìyá àti bàbá ọ̀sọ́ wa àwa mọ̀ àwọn sínú ọlọ́run nu nípalẹ̀mọ́ fún twenty twenty three Uzodinma ní bẹ nídìí ọ̀rọ̀ mi o EFCC ò tiẹ̀ tí ìwà ránṣẹ́ pè mí Okorocha lọ̀rọ̀ ń ṣe kóróbóde nígboro ẹnu ẹ̀ ojú ìwé kọkànlá ìwé ìròyìn ti Vanguard fún ti òrò òní ni ọkọ̀ sí o ẹ̀jẹ̀ á lọ sókè lọ́hùn. okay. ajá balẹ̀ pẹ́ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ land for kiddies sítòsí ìlàjì hotel and resort lọ́nà àkànná ló one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ìbàdàn àti ìdẹ́sí pọ́ǹpì concept developer that Church International invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first Wednesday, Thursday, and Friday of every month with the theme divine favour ojúrere ọlọ́run ìpàdé àdúrà àti ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akon road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favour mercy blessing healing deliverance salvation success research and breakthrough are awaiting you. God bless you as you come and outside Christian Church International. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláwùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ajá balẹ̀ ajá balẹ̀. inna lillahi wa inna ilaihi rajihun pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run ọba là á ń kéde ètò àdúrà fìdáwọ̀ ọjọ́ kẹjọ ti bàbá wa bàbá bàbá wa ọmọọba sálẹ̀wà débísí sádẹ́kò tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìlú òyìnbó tagbolé ọ̀ṣídàtà ojúromi rolling house ìjẹ̀bú gbó nípínlẹ̀ eléyìí tí ó wáyé lọ́jọ́ Jímọ̀ ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2022 ta wà yìí nílé wọn tó wà ní nọ́mbà 14 Òṣìtóyọ̀ Street Odorasoyin Ìjẹ̀bú-Ògbó nípínlẹ̀ Ògùn ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ súnrẹ́ o bàbá wa ọmọ orílọ̀mọ Lucy ọmọ adòrò òkè ọmọ ilé ńlá tí dẹ́rù bolè ọmọ ilé ńlá aláyà ló lè gbélé ńlá ọmọ òkè tako olùkéde àwọn ọmọ bàbá wa ọmọọba saliu adébísí sadiku bàbá ìlú òyìnbó. ajá àbálẹ̀ ó ń tẹ̀ síwájú ń bá aago mẹ́wàá ló kù ṣẹ́jú mẹ́sàn-án àbọ̀ yìí. Hmm. ẹ gbọ́ o àwọn alágbàtà epo ti panupọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n kìlọ̀ fúnjọba àpapọ̀ pé kíjọba àpapọ̀ má dá ẹ̀ ṣòro pé wọ́n fẹ́ dá bùkátà àtúnṣe àwọn ibùdó òfọpo wa refineries repairs wọ́n fẹ́ dá a dúró de ẹni tí ó gbapò lọ́wọ́ Buhari ah ẹ má ṣe bẹ́ẹ̀ ìròyìn yìí ń bẹ lójú ìwé kejì punch bó ṣe lọ́gun bóde lẹ́gbọ̀n wọ́n ní ṣe bí ìjọba tí ààrẹ Muhammadu Buhari ń ṣe ní ọ̀wọ́ òun náà ló ti ń fojú hàn bí ìgbà tí kò ní lè parí àtúnṣe àwọn ibùdó ìfọpo wa tó ti dẹnu kọlẹ̀ ní àti ìgbà yìí wá tí wọ́n sì ń retí ó dàbẹ́ pé ìjọba tí ń bẹ lóde ń retí pé ìjọba tí ó padà tẹsẹ̀ bọ bàtà tí Buhari bá bọ́lẹ̀ ni ọmọ kọ̀ǹtínú eléyìí ń lọ bí mínísítà kejì fẹ́tò epo bẹntiró àtàlùmọ́nì ibẹ̀ timi Priscilla ọlọ́sọ̀rọ̀ tó fara jọ tẹ̀ ń gbọ́ yìí lọ́jọ́ ìṣẹ́gun àná ńgbà wọ́n pé sórí ètò ẹkú ojúmọ́ ọmọ Nàìjíríà lórí tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA lẹ́yìn tí pọ́ǹchì náà tóun náà fojú tó fi tọpinpin ẹ̀ e. nígbà ẹgbẹ́ òṣìṣẹ́ nígun Trade Union Congress tí wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n ní ìjọba àtúnkìlọ̀ fún yín o àtúnkìlọ̀ fún yín o àníkẹ́ ẹ yọ subsidy àkọ́kọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá yọ subsidy bẹ́ẹ̀ bá tún gbogbo refinery nàìjíríà ṣe ẹ má yọ subsidy ìsọnù kankan àwí fún yín o àwí fún yín o ìròyìn yẹn pé ókè o ókè o ojú ìwé ìròyìn punch ojú ìwé kejì ibẹ̀ ni ọkọ̀ eléyìí ń sí. nínú ìròyìn eléyìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn aṣọ́bodè èyí tí àwọn ọmọlẹ́gbọ̀n aṣojúṣòfin tí wọ́n ti sọ fún báyìí pé kí wọ́n lọ san owó ìtanràn èyí tí ó jẹ́ bíi ó súnmọ́ irinwó mílíọ̀nù náírà owó ilẹ̀ wa báyìí gẹ́gẹ́ bí owó gbà mọ́ bínú fún àwọn èèyàn tí ìkọlùkọgba wọn tí ó rán lọ sí ọ̀ràn àpàpàǹdodo nípínlẹ̀ Ọ̀yọ́ àti Katsina àwọn ọmọ inú lẹ́gbìmọ̀ aṣojú ṣòfin ní àná òde yìí wọ́n pa aláṣẹ báyìí fún Nigeria Customs Service wípé kí wọ́n san three hundred and ninety million naira owó gbàmọ́bínú fún àwọn mọ̀lẹ́bí àwọn bíi mẹ́ńlá tí wọ́n kú nínú ìjàmbá ọkọ̀ ètí tó ṣẹlẹ̀ nípasẹ̀ ìkọlù kọgbà tó wáyé lákòókò tí wọ́n ń lé àwọn tó ṣe fàyàwọ́ ìrẹsì ní agbègbè òkè ògùn pàápàá nílùú ìṣẹ́yìn àti ní jibia ní ìpínlẹ̀ katsina wọ́n ní ìpinnu ńlọ wáyé nígbà tí wọ́n jọ sọ́tún jọ sósì lórí àwọn àbọ̀ kan tí wọ́n lọ́ọ́ ṣe ìwádìí lé lórí lórí àwọn tó ṣẹlẹ̀ ní àkókò náà nígbà tí ó ń gé pété níwájú àwọn ìgbìmọ̀ ọ̀nàrẹ́bù àbẹ́jìdé ló sọ pé ìgbìmọ̀ àwọn àwọn lọ sí ìlú sẹ́yìn o láti lọ rèé tan náwádìí báwo ni kínní ti ṣẹlẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbọ́ pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ aṣọ́bodè yìí ni wọ́n wá sí ìlú ìṣẹ́yìn láti wá dọdẹ àwọn tí wọ́n ń ṣe fàyẹ̀wọ́ níbẹ̀ ṣùgbọ́n dípò kí wọ́n lọ rèé bá ẹni tí wọ́n wá wọn ní lákòókò náà ní ìkọlùkọgbà ọkọ̀ wọn lọ lọ rèé rọ́ lu àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n wà ní agboolé jẹ́jẹ́ jẹ́jẹ́ wọn bákan náà ló ṣẹlẹ̀ ní Jibia ní ìpínlẹ̀ Katsina níbi tí àwọn èèyàn kan náà tí wọ́n ti lọ sí ọ̀run àpàpàǹdodo lákòókò tí wọ́n sọ pé àwọn aṣọ́bodè wọ́n ń ṣe iṣẹ́ wọn tó inú ìwé ìròyìn ti Nigerian Tribune ni wọ́n kọ sí orí kan sí. mo rí sí o Peter Obi tún sọ̀rọ̀ o ó ní orílẹ̀-èdè tí bá ti ń yáwó tí fi ń jẹun hmm. irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ kò ní pẹ́ ṣubú. Ah. bó bá ṣe pé èèyàn gan lókòdò kọ́ máa jẹ gbèsè máa yáwó máa yáwó máa inú ìbànújẹ́ ni ó máa wà gbogbo ọ̀tọ̀ a máa fi gbèsè rọ́ gbèsè. wọ́n máa fi díra wọn fi eh, kandi kan fi eh, kọ́rọ́ kan ntóbi sọ ni ó ní <laughs> ọrọ̀ ajé nàìjíríà tó dúró lórí ìpèpele à ń yáwó àfi ń jẹun hmm. borrowing for consumption. Mm ó ní ewu ló lọ rèé dúró de nàìjíríà ó lúgọ̀dì alọ́jọ́ ni hmm. ìròyìn yẹn ń pè é. right mo rí àwòrán kan ní àhín hmm, nínú ìwé ìròyìn tí hmm. eh, Daily Sun àwòrán èyí sì sábà wà ń bẹ̀ àmọ́ àwòrán eléyìí ìmọ̀ bó ṣe túmọ̀ sí lọ́kàn wọ́n rí ìyá kan eh, olóyún ọpọmọ ó tún fa bébì kan lọ́wọ́ ọmọ kan ń bẹ lẹ́yìn rẹ̀ tí baálé rẹ̀ ọwá ọwá dúró wájú ẹ̀ ni ó mú ẹ̀pà lọ́wọ́ ẹ̀pà tí wọ́n rọ sínú ike ọ̀nà mhm. sí ìyàwó ẹni ni ah ah sẹ́bẹ̀ ẹ lé lọ síbi pyramid rice ni ẹ̀ẹ́ tẹ̀ sọ pé kádúró dè yín o ẹ gbé rẹ́sì tójú rẹ́sì ẹ ń gbé bọ̀ wá o tí wọ́n bá ṣe ìfilọ́lẹ̀ pyramid rice náà ebi ń pa wá o ẹ̀ẹ́sì náà lè bá a mú o ní ṣe rí pyramid tààrí o exhibition la fi ṣe. again exhibition la fi ṣe kọ wà fún consumption ìtọkọnù ipe wọn kàn fi polongo kẹẹkan rí ní kì í tí ì ṣe kò tí ì wà fún jíjẹ báyìí o ẹ ṣùgbọ́n mo ra ẹ̀pà wá ẹgbẹ́ eléyìí ẹ lọ gba agolo gàrí lọ́dọ̀ ya àdìjà ń bẹ̀ o. nàìjíríà àdúgbò mhm, o yéè Buhari sọ̀rọ̀ sókè ó ní aṣù ẹ̀yin náà ẹjẹ́ àmọ́ bára wa rò ó táàfin ní ṣúra wa ẹjẹ́ àjọ máa rò ó fúnra wa o hmm. táàfin ní ṣú ara wa o Buhari ni ó yẹ kẹ́yìn náà mọ̀ bí nǹkan ṣe ń lọ nígboro ìjọba ni àwa ọmọ bọ̀wọ̀ fún àdéhùn tá a bá bá yín ṣe o àmọ́ gbogbo omi ti pọ̀jù yẹ fún yín ẹjẹ́ àjọ máa fi wọn ra wọn wò ààrẹ Muhammadu Buhari àná ló sọ fáwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ tá a mọ̀ sí academic staff union of universities asu wípé ah, gbogbo ìlànà sọ́wọ́ná eh, ti ń bẹ lóde ó yẹ kí àwọn náà mọ̀ wípé ohun tó bá wà ńlẹ̀ náà láàjọ mọ́ romero yẹn lé lórí àti pé àwọn àdéhùn tí kò tí ì wá sí ìmúṣẹ ó ní bó ṣe jẹ́ àmọ́ àwọn àdéhùn ọ̀wá túmọ̀ sí pé kò wá ní wá sí ìmúṣẹ ah, ààrẹ sọ̀rọ̀ ilẹ̀kùn o bí ìgbà wọn ń dìrẹ̀ ẹ́ bẹ̀ máa bẹ̀ asuu ni ìròyìn lọ́farajọ ìròyìn mákàlá márùnjú máwùwà ìkà ń bẹ lójú ìwé ìkẹjọ ìwé ìròyìn Vanguard. alright ọjà sẹ́rí padà báyìí ná. ṣé time tó ni. irọ́ ọkọ̀ bẹ́ẹ̀ tó o lè sùn o lè sùn kábẹ̀. o ti bínú. o lè sùn kábẹ̀. a sẹ́rí padà báyìí àwọn èèyàn ti ń ṣètì mọ́ sí ọjọ́ kágbọ́. o ti bínú. yẹ àwọn èèyàn fẹ́ bọ́ sọ̀rọ̀ ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ. ok báwọn akájú lé mọ́ ẹ̀dọ́. ẹ kojúmọ́ dr bayo alájà bá dẹ́kun ètò sá. ẹ mọ̀ káàbọ̀. orúkọ tèmi adékun olóògùn mú pẹ̀ láti iná foríjà láti ẹ̀pẹ́. ẹ mọ̀ foríjà o. Mm. bàbá ìfúsẹ́dà mm. ẹ rí ẹjẹ́ mi fẹ́ sọ nípa ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè wa ni pé wọ́n dára fẹ́ sí lójú ọjọ́ lọ́rọ̀ rìfáínárì ẹ̀jẹ̀ wọn ṣe káwọn fi táwọn náà bá dé wọ́n yẹ kí wọ́n á da dúró dìjọba tó ń bọ̀ ẹ̀kú ètò sá. ẹ káàárọ̀ alájà lọ́la dé dọ́tà báyọ̀ fi sọ́rúbí kan ò ní sáà. àmì o. bàbá fresh ni o. nípa ìbàdàn ìwà ni mo fẹ́ dá sí láàárọ̀ ọdún mẹ́jọ ìjọba muhammadu buhari wọn ṣe kankan lórí ẹ̀ kò yẹ kó rí báyìí ìtàn ló ń pọ̀ àwọn nu ọlọ́ọ̀nu tẹ́kì. hello ẹ ti wà lójú òkú. hello ẹ jẹ́ lómi ó lò fún wọn ẹgbẹ́ wọn kó ojúmọ́. ojúmọ́ ni o. dr bayo alákòóbá yìí alóńgbò àjà òní láti ṣẹ̀gẹ̀. ilé ìtẹ̀mí fẹ́ mú ni sí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń jáde gan wọ́n ní àwọn fẹ́ kéde báwọn fẹ́ dipò ààrẹ àwọn ọmọ nàìjíríà ló fẹ́ rọ̀ ká má ṣe àṣírà o ká wo ọjà gidi ká ra jàre o ká ní kíra o ní ìgbà kan o. ẹ jẹ́ àtúnwẹ̀ lòmíì mọ́. hello. hello. ẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ń bẹ́ẹ̀ lójú òpó hello. yes sir. Eh, ẹ ẹ ọ̀rọ̀ nàìjíríà yìí. ojú òpó wọn ọ̀tọ̀ ẹ má bínú ẹ̀kọ́ ojú eh, eh? ọkọ̀ tọ́ ẹ má bínú. ẹni tó bá láàánú wa. Hmm, ọ̀dà àwọn ah, olóńgbò fún àwọn. ẹni tó bá láàánú wa tó máa gbọ́ tó máa. all right àgbọ̀ yín. hello. hello. orúkọ mi ni adẹ́sì láti kọ́ ọlọ́kan ṣọ́ọ̀bù mẹ́rin. okay ẹ wò sẹ́ rí ọ̀rọ̀ rìvà náírà wa yẹn ó yẹ kí ìjọba ìbá mójútó yìí yá í pọ̀ ju gbogbo sísẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè àwọn gbogbo eléyìí tẹ̀tẹ̀lẹ̀ iná ló dá gbogbo wa láwọn ọmọ yahoo kankan yìí lẹ̀ yóò ní dàrú o kígbà àdó lè tètè tí ọba ṣe kí wọ́n tó lọ lójú ọjọ́ ọgbọ́n wàhálà alẹ́ lórílẹ̀‐èdè ọlọ́run tí ó bàjẹ́ o àdúrà náà táyì parí ẹ̀ náà ọlọ́run gbọ́ ẹ̀yin èèyàn ẹ mọ́ bàjẹ́ hmm. Hmm. òun kà kò mọ bí tá a ti ń ṣe tá a ti ń fa kùdìẹ̀kudiẹ hmm. báyìí lọ síwájú orílẹ̀ nàìjíríà èyí tẹ́yìn bá ń ṣe